adọ́gbẹ́ fún ọlọ́wọ́ ọba wa ta'ala eléyìí tí ó tún fi àánú rẹ tó fi ṣẹ́ wá kù sínú ẹ̀sìn rẹ̀ lénìí ọjọ́ kọkànléní ogún oṣù kéènì oṣù muharram fourteen thirty six asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. kí ọlọ́run kó máa bá ọlọ́run kó máa bá wọn àwọn àtàwọn ẹni tí wọ́n dúró sórí ìlànà ẹ̀sìn rẹ̀ dáadáa títí dọjọ́ ẹ̀sọ́ ní ìtẹ̀síwájú nínú tírà wa alẹ́ adabul mufrad lil imam al-bukhari rahimahullah ta'ala bí tá a bọ́rọ̀ dé òun náà ni adabul khadim báàbùn adabul khadim ojú ọ̀nà tí ń sọ nípa ìṣe ìbáwí fún ọmọ ọ̀dọ̀. bóò là á ṣe bọ́ ọmọ ọ̀dọ̀ wí ká má gbàgbé ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń yòówù náà torí ọmọ ọ̀dọ̀ ayé òsìn ayé ìsìn táwa ní lọ́dọ̀ ìyẹn ò kí ń sẹ́rú gbowó lélẹ̀ yẹn gbowó ni lẹ́yìn pé ibi délé yẹn kó tí ó kó sábẹ́ àjírọ̀ ọ̀bùlà àníyànjú àrọ̀kù ibẹ̀ nìyẹn kó sí ẹni tá a bá gbà síṣẹ́ ká fún lówó ọ̀yà rẹ̀ kó tó kó ogun bẹ́ẹ̀ni eléyìí tá à ń sọ nípa alkhadim yanni ẹrú òun léyìí á sì fi kpọ́lọ́ tá à ń bá bọ̀ ni wọ́n ní hadathana ahmed ibn isa. أخبرني قال عبد الله بن عمر غلام له يجعل أو بورق بجهل أو بورق وتركه وأنظر بصدق فرجع إليه فجلده جنبا وديا وقال اذهب وخذ وخذ الذي لي ولا تصرفه. حديثي ọbẹ̀ sọ fún wa nípa ìbáwí ọmọ ọ̀dọ̀ tá a mọ̀ sí ẹrú ọgọ́rùn-ún kan àti àádọ́rin ní nọ́mbà wọn ni ahmed ibn isa ọba sọ̀rọ̀ yìí pé abdullahi ibn wahab ó ní makro amadu ibn bakir ó fún mi nírò ikọ alátọ̀dọ̀ bàbẹ ó ní sami'tu mo gbọ́ yazida one seventy mo gbọ́ yazida bin abdullahi bin kufay mo gbọ́ tí ń sọ báyìí pé abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma. ọrìn ọmọ ọ̀dọ̀ rẹ̀ níṣẹ́ góòlù lọ́wọ́ àfihàn tàbí kápẹ́ ní sílífà ọmọ ọ̀dọ̀ yẹn wá lọ bá jíṣẹ́ yẹn ṣùgbọ́n nǹkan ọjà tó lọ bá ta yìí fa áńdọ̀rọ̀ bí sọ̀rọ̀ ó fi ájálù sí yẹn ni kó fàsìkò sí tẹ́sí mọ̀gbọ́n máa di rìbá nìyẹn èyí tó ń pè ní rìbá à. èyí tó ṣe yí pé yàní sábàtà tàhírímuhu bìnnẹ́sì mi nàlẹ́ kíkà sẹ́wọ̀n pé ribal fadli ìyẹn lórí rẹ̀ pẹ̀lú sunna òun ni hadithi azahabu bizahabi wàlẹ́fídọ́tù ìlẹ́fídọ́tì ha hadithi náà pẹ̀lú sunna lọ́rọ́ ribal fadli fi rin lẹ̀ ṣùgbọ́n ribal nẹ́sì àbínẹ́sì kíkà òun ni pé mọ̀ yáwó lọ́wọ́ ẹ̀ mọ̀ yá twenty thousand tọ́ ọ bá ti lè mú wá níjọba iye báyìí tó ti gorí ẹ̀ ìyẹn ló ń pè ní rìbá nílẹ̀ sí à bẹ́ẹ̀ wàá lọ mọ ọ̀dọ̀ Abdullahi ibn Umar ló ti lọ sí owó yìí yàní sọ̀rọ̀ fahu fa á ń gbọ́ the sọ́ọ̀f ọlọ́ọ̀lẹ́ owó yẹn ọwọ́ àti ẹni oní ajálìdé ń fàsìkò sí i aramu dẹ nìyẹn binasul kitab òun ló ń pè ní rìbá kéèyàn sọ wípé sásìkò yẹn bá ti yí padà owó ti lé ìyẹn ní jẹ́ rìbá ẹ̀rí fọ̀rọ̀jà àìlẹ́ yìí ọwọ́ asẹ́rí sọ́dọ̀ àfàwọ̀ Abdullah ibn Umar radiyallahu ta'ala anhuma ọjà ládàbò jaddan wajia àfàwọ̀ Abdullah ibn Umar wá ṣẹbi lálàfo ní lólù tó ṣe yí pé ọlọ́gbẹ́ lára lólù yẹn ta oró dìtì sáàmù Abdullah ibn Umar lẹ́yìn ìgbà tó wá ṣẹbi lálàfo tán ẹrú ni o ọwọ́ akọ fún báyìí pé izhab ọyà padà fàkúndì lẹ́bi ilé lọ́ba mọ́wó mi wá wọ́n láti sírìfù ìrẹ́ ọgbẹ́ ọba ń lo bó ṣe lóyún. Láìrí bọ́rọ̀ hadith yìí ṣe rí nìyẹn wọ́n ní tá a bá wo àgbọ́yẹ̀wò lábàánú hadith yìí a máa bá níbẹ̀ yìí pé jawazu dọ́rbìlì abdi lè ṣàdíbi alẹ́ lìtẹ́rì mọ́ ó ṣẹ̀tọ́ ká lu ẹrú láti lè fi ṣèbáwí fún tó bá dẹ́ṣẹ̀ àti pé jawazu lè muhasabati shadidati ala qadri shiddati al-khata wa 'idamihi àti pé ìmú ni a gbọ́dọ̀ jó lé kankan bí mistake bá ti tó àti wọ́n bá ti tóbi tó bẹ́ẹ̀ náà là á ti mú yẹn nítorí pé mistake tẹ́rù yẹn lọ́ọ́ ṣe mú tó ní í ṣe pẹ̀lú ìfọgbà ọlọ́wọ́ ọba yá òun náà lọ́ọ́ rí bá wọ́n rí bá muharrama ahalallahu libaya wàhárọ̀mọ̀ rìbá ọlọ́run ní ká kátàkárà òun ti lẹ́dọ̀ ṣùgbọ́n èlé nìyí èèwọ̀ ni rìbá wa lọ ẹrú yìí lọ jì sínú ẹ̀ wọ́n jẹ́ kó lù ní kíni ọ̀dọ́rù bá ní wàjí àyè wọ́n fi hàn yín pé ẹsẹ̀ bẹ́sẹ̀ bá ṣe tó ni wọ́n fẹ́ kí ìbáwí máa ṣe kíni o kó máa tó. lábẹ́ báàbò yẹn again lábẹ́ yín pé ẹni tó bá jẹ́rú a lè ṣèbáwí fún tó bá dẹ́ṣẹ̀ حديث mi tún ní لني kan àti mọ́kànlé ní àádọ́rin wọn ni أخبرني أبو معاوية عن الأعمش عن إبراهيم التيمي النبي عن أبي مسعود قال كنت أجلب غلام لي فسمعت من خلفي صوتا علم أبا مسعود لله أقدر عليك منك علي. فلتقت فإذا هو رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله وهو حر لوجه الله فقال أما إن لو لم تفعل لمستك النار أو لرفعتك النار محمد بن سلام oni abu muawiya ó fún wa nírò wa ọfẹ wa látọ̀dọ̀ al-A'mash látọ̀dọ̀ ibrahim taimi látọ̀dọ̀ abba látọ̀dọ̀ abi mas'ud ó lè mi jẹ ni tí mo máa ń lu ẹrú mi ì máa ń lu tí ń kó bòǹbò sí wọn ní fọsàmì yìí tún mi ní kọlífì bí mo ṣe gbóhùn kan látẹ̀yìn nìyẹn ó lóhùn tó wọn ohun tó wọn náà sọ o wọn ní ìlànà àbá lọ́mọ ìrẹ́ bàbá lálọ́hù minka ọlọ́run máa lágbára jù ọ lọ ju ṣe ń ṣe ń pa irú rẹ̀ yìí tí wọ́n bá lérò pọ̀ lágbára lórí ẹrú ẹ ó jẹ́ kó kó bọ̀m̀bó sí ọlọ́run jù àfààní fàtàtú mọ̀ bá gbójú wẹ̀yìn mo gbójú wẹ̀yìn báyìí fàyídà àtẹni tí ń ṣe ní mi sí ẹ mọ bíi kéèyàn máa tí ń fún ẹ̀rí ó ní máa gbójú wẹ̀yìn báyìí bó ṣe tó jíṣẹ́ ọlọ́run nìyẹn á ó ní máa wá sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run fàwọn àhọ́rọ́n lè wá lọ́la nítorí ìtọ́lọ́run ó dẹ̀ ti dánwọ́ lọ́àbí látòní lọ ó ti kó lẹ́rú ṣé ìmọ̀ pé nǹkan ńlá báyìí mo ti ṣe ó ti lọ. wọ́n ní sọ báyìí pé ọba sọ ọdọmọlúwàbí ni pẹ̀lú ìbòǹbò burúkú tó kó tó kó bò yẹn làmọ sátìkà náà ní ọba sì jọ ọ la ọ̀rọ̀ ọmọ jẹ́sà àbíkọ́ aw lalafa hati kanem ooru ní ọba tàti ọ̀la báyìí wọ́n nínú àgbáyé dábàá nù hadith yìí àkọ́kọ́ a máa rí níbẹ̀ alḥasu ala rẹfùkì bẹ́ẹ̀lì mamlud ẹrú agbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹrí bákan náà àgbọ́yé hadith yẹn lábẹ́ rẹ̀ ká máa ṣe wáàsí àti ìsánijí kéèyàn lámojúkú kọ́dẹ̀ máa gbé bínú mì kéèyàn sì máa gbé ìdájọ́ ọlọ́run ni kéèyàn máa lò lórí àwọn èèyàn àgbọ́yé kejì òun ni pé ẹnu àwọn mùsùlùmí kò lórí ádámù wùjú bẹ̀lẹ̀ àtìkí bìdọ́rí bẹ̀lẹ̀ àbùdì pé kì í ṣe dandan ní kẹ́rù dọmọ nítorí ìpanu kì í sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n afẹ́bẹ́ẹ̀ kó lè jẹ́ ìtẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ fọ́gà tó lẹ́rú lùkulù yẹn ọ̀rọ̀ yẹn ò tí ì yé kì í sọ̀rọ̀ yẹn ní kọ́sọ́dọ̀ wọn lọ́àbí ṣùgbọ́n afẹ́bẹ́ẹ̀ ó lè jẹ́ ìtẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ fún ẹni tó lù yẹn lòkulù yẹn kábòsí dẹ̀ lè fi kó lọ́rùn rẹ̀ sọ eléyìí jẹ́ hadisi méjì tó wà ní abẹ́ pé a lè ṣèbáwí fún ẹrú ń bẹ lábẹ́ wa ṣùgbọ́n àní jẹ́ níyàkéyà àyàfi tó bá jáde gbọ́gbà ọlọ́run lọ́lọ́ fàyà lókun irú ti Abdullahi ibùdó ọmọ òrùta wílẹ̀ kan ẹrú rẹ̀ lọ ṣe dúkìá rẹ̀ ọ fi ṣe rìbá ó sì jẹ́ níyà tó ṣe pé ìyà yẹn ta oró ẹ̀rí ṣùgbọ́n súnmọ́ kó ṣe pé titẹni yìí ò lágbára àwọn sọ̀sálà ń fi fún ní wáàsí yẹn pé gba wáàsí o sọ́ra o wọ́n tọ́ ni òun dẹ̀ ti sọ ọdọmọ ọlọ́àbí àwọn sọ̀sálà wọn sọ pé tọ́wọ́ bá sọ ọdọmọ ọlọ́àbí á iná ọ̀bá fi ra ọ lára ẹ̀ sọ fún ọgbọ́n dẹ̀ bí wọ́n ń tọ́ wọ́n tún fẹ́ lọ ọ̀nà ẹ̀yìn wọ́n yà wọ́n ọmọ rẹ̀ tọ́ ẹnu ọ̀nà míì tá a tún fẹ́ wọlé síbẹ̀ báyìí òun nìkan kẹ̀lé ní àádọ́rùn báàbò làákẹ́kọ̀ọ́ ọba ọlọ́hu wẹ̀já ojú ọ̀nà tí ń sọ pé ọ̀gbọ́dọ̀ sọ jáde lẹ́nu ike ojú ojú rẹ̀ ò ní í da ike ọlọ́run ó bójú rẹ̀ jẹ́. àyè máa sọ bẹ́ẹ̀ ẹ wọ́n fi yọ̀gbọ́n lọ wí fún ìyàwó rẹ̀ pẹ́rú ẹ jẹ́ nǹkan mọ̀ ok tábà débi ọ̀rọ̀ kájínlẹ̀ sójú ìyọ̀gbọ́n lọ wí fún ìyàwó rẹ̀ inú ọ̀rọ̀ tó lágbára tó sáré sọ̀tọ́ láǹsọ ní wà ń ìpè wọ́n láti kọ́ bẹ́ẹ̀ wọ́n ẹ bẹ́ẹ̀ náà wà á lẹ́rú èèyàn gbọ́dọ̀ sọ pé kọ́ba Allahu wajha ọlọ́run bá ń bojú ẹ̀ jẹ́ èèyàn gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ fẹ́ rú o wọ́n ṣe tún jẹ́rú wọ́n èèyàn gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ náà èèyàn gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ wọ́n ní Hajjaj náà. tọ́ hajjaj oní ibùdó ọ̀rọ̀yẹ́ yìí náà ọlọ́wọ́ alátọ̀dọ̀ ibùdó àjàlán látọ̀dọ̀ sàyìn látọ̀dọ̀ àbíkú ẹ̀rọ jàlọ́tàlá látọ̀dọ̀ anẹ́sọ̀ sálám kọ́lá nẹ́bí sọ yìí pé láti kúló kọ́ba alọ́ọ̀bù wẹ̀jà ẹ gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ láéláé ìgbé ọlọ́run kọ́ba ń bojú ẹ̀ jẹ́ kọ́ba àjẹrú kọ́ba àmàjẹrú èèyàn gbọ́dọ̀ wí bẹ́ẹ̀. tọ́lọ́ ó ojú rẹ jẹ ìyàwó ọrịa ibẹ̀ ọ̀ ojú hadith yìí àgbọ́yé tá a rí bẹ́ẹ̀ ọ dàbí pé méjèèjì papọ̀ ni ẹgbẹ́ lẹ́ẹ̀kejì náà sí náà. عن سعيد ابي هريره رضي الله عنه قال لا تقولن قبح الله وجهك wọ̀wájì ha mọ́ni àṣùbà ha wájì hákà. wọ̀wájì ha mọ́ni àṣùbà ha wájì hákà. فإن الله عز وجل خلق آدم رضي الله عنه على صورته. لماذا رضي الله عنه؟ آدم. نعم صلى الله عليه وسلم. أنا عبد الله بن محمد آه wọn wọ́n ló jíṣẹ́ ọlọ́run sọ yìí pé ẹ̀wọ̀n ọ̀tẹ́ ẹ̀ lọ́ọ́ fi ti òjíṣẹ́ ọlọ́run wọ́n lábúrò rà sọ yìí pé láṣẹkù lẹ́nà ọba àlọ́hùn wẹ́jìhàk má sì sọ jáde rẹ àtọ́jú tó bá jọ tiẹ̀ náà báwí bẹ́ẹ̀ o wọ́n nítorí fa inna Allah azza wa jal khalaqa Adama sallallahu alayhi wa ala surati nítorí pé ọlọ́run dá Ádámọ̀ lórí kíni o lórí àwòrán rẹ̀ eléyìí ni ànídìí nígbà táwọn òkúkú máa jà sọ́rọ̀ súra ànídìí àti lọ́fẹ́ lójú ìpèsè bí a náà lọ́lọ́run rí agbọ́dọ̀ tú àdìsí yìí bó ṣe wà láì ní dara wa láàmú. aláṣọrọ́tì oríṣi ọ̀rọ̀ ni àdọ́là mọ̀dọ́là ìhàdà hadith ẹ̀yánjọ́ tá a bá ráyè á sìn ẹ́ díẹ̀. sọ́dí ṣùgbọ́n ká tọ́jú ẹ̀ pamọ́ báyìí ṣùgbọ́n wọ́n fẹ́ kí yẹn ṣe ta òwe ìlú rẹ̀ ká máa yí àbí ká wá sórí ẹ̀ ká ṣe tẹ̀síbí ká sọ pé ohun tọ́lọ́hún fẹ́ máa sọ fún wa ni pé irú ẹyin dúdú ní báyìí lọ́lọ́hún náà ni aláṣọrọ ti ká wí bẹ́ẹ̀ ká sì kó bẹ́ẹ̀ ká máa bá tiwa lọ. sọdí bẹ́ẹ̀ ìhun tó bá jẹ́ yàní sífàtú zat àbí àlìfẹ́yìn àtúnyẹ lè fọlọ́ ọba sùhánù ọ̀tálá láì ní ṣe tàwílù rẹ̀ àdẹ̀sí ní ṣe tẹ̀síbí àti ní ṣe tẹ̀kíyèfù pé báyìí ló ṣe rí akẹ̀wé bẹ́ẹ̀ àti ní máa sá a máa sá máa pẹ́ pé tó ta lọ wí báyìí ṣé àwa ní sọ pé. ádámọ̀ náà dàbí ọlọ́run níjọ́ tá a bá ráyè àgẹ̀dẹ̀ wá sí ọ̀rọ̀ aláṣọrọ̀ tì í á sì hẹ́ fọ́nà tẹ bá rí àwọn tíra àkídà tó bá gbádùn n'ọba dị bá débi hadithi wọ́n ra ẹ̀rí tí wọ́n kọ̀ nǹkan sí abẹ́ rẹ̀ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń pọ̀ ọ̀rọ̀ súra o má kóra sí wàhálà o. tọ́ hadithi inú àgbọ́yé tá a rí mbẹ́ tẹ̀wọ̀n kọ́ ní ká má bu yẹn ní abojú àbí. láwọn ọ̀pọ̀lọpọ̀ bójú ẹ̀ jẹ́ àtọ́jú tó bá jojú ẹ̀ láyé bẹ́ẹ̀ o. hadithi ọbẹ̀ kọ̀ fún abọ́ni pé a gbọ́dọ̀ sẹ̀ kéèbù bihazihin alfam pẹ̀lú àwọn gbólóhùn yìí nítorí wípé tó o bá lọ bú ojú ọmọ nìyẹn o ti ń bú salam. ẹni tó ń bú yẹn ojú ádámù lọ́jọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni subhanallah ẹgbọ́n bá fáwọn àyè ṣe tu àwọn sọ pé ádámù kẹ̀dẹ̀rẹ́ o ọlọ́run ọba àlekè ọlá dá lórí rẹ tàǹgẹ́ nìyí lára àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ bàbá àti fàníyàn ti ádámù ọlọ́run dá àlàáhàdì ìṣòro tìlẹ́tì nùṣàhídùá ìṣòro tìfíìzòrìyàdì. ọlọ́run dá ádámù àfáàná ẹ̀wọ̀n dọ́gbọ́n pẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ sọdí rẹ̀ ṣé ọlọ́run dá ádámù lórí àwòrán yìí tàǹgẹ́ ní ẹ̀ lára àrọ́mọdọ́mọ ádámù yìí torí bẹ́ẹ̀ bá bu yàrá bojú o tọ́wọ́ bá ti ń bú ádámù báyìí o wo àbí ọba ti ń bójú èèyàn ó ń bójú nàbí ọláyà Adam aleyhi salatu wa salam ọkọjẹ bá a fà ṣe wí ṣùgbọ́n bọ́ ní kátó ọ̀nù bí òní kátó ọ̀nù ọlọ́run jẹ́ aráyé á padà sí tó di á sì péjì fún tó bá yá torí ọ̀rọ̀ tó gùn gan ni lórí ọ̀rọ̀ aláṣọ̀rọ̀ tì ṣùgbọ́n ọwọ́ àná àwọn sàn wọ́n fẹ́ ká fi rinlẹ̀ bó ṣe wà ká má dàrá aláàbò ká sì má máa rojọ́ pé dọ̀míìrù wọn bá kẹ́gùn sí ààrẹ ti gẹ̀ẹ́sì ìdọ̀míìrù wọn bá kẹ́gùn sí ní máa ń kọ́kọ́ ní ìyẹn ò rí bẹ́ẹ̀ níbi. ọkọ̀ àìdù rẹ̀ yẹn lè wọle wọlé náà ọ̀tọ́ bá tẹnu alájí àdẹ́sí sọ̀tún lájáde nígbà mi ọ̀rọ̀ nẹ́wù rẹ̀ lè bá wọlé ńgbà yẹn ìtọ́ bá sì ti ọ̀dọ̀ ọba wa nẹ́wù rẹ̀ lè wọlé mi mo bá rìn yẹn ti gbogbo ẹ̀ náà pátá àfi káfá lo mi ń kò lo nẹ́wù lọ wọ́n gbà mí ọba ló ń lo nẹ́wù ó a bóyá gbà tá a bá padà sí péjì fún ọ̀rọ̀ sọ̀rọ̀tì ǹjẹ́ àwọn ọ̀pá fẹ́ kẹrù nǹkan báyìí sọ á padà máa sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ń parẹ́. báàbò mi tún tó ń sọ yìí pé bí ìyẹn bá tẹ̀ lu ọmọ ọ̀dọ̀ àbí kì í sọ ọmọ ọ̀dọ̀ ha lèyẹ̀tẹ́ni ha kéèyàn jìnà sójú nígbà tí ìyẹn bá fẹ́ ọba àjọmọ ọdọ ọba àjẹyàwó tọlọ́run fẹ́ gba yàwó sí yàn lọ́wọ́ àbí ọba àjọmọ èèyàn ẹmọ pọmọ èèyàn ọwọ àánú hadithi pé tọba pé ọdún méje kápá aláfẹ kọlọ kírun tọba dẹdọ ọdún mẹ́wàá ká lù nítorí ẹ kódà àtúndì ẹgbà wà mí tí wọn ní ọyẹ kó tó tàbí ìrìn ká tó bẹ̀rẹ̀ pé ọmọ àjẹgbà káti ní ọmọ òde ẹwà àjẹgbà dáwì ó ní àwọn ọkọ wáyé àti dọwọ mi àwọn òfin àti àwọn òde tó dé àkọọ́lẹ̀ ẹgbàá dábàá fi lù kọgbọ́dọ̀ tutù jù kọgbọ́dọ̀ gbẹ jù ẹgbàá máa ń sọ lẹ́ẹ̀kọ́ kẹjọ tọrọ bá kàn lẹ́yìn náà ni pé ìbínú ọ̀gbọ́dọ̀ sí láàrin yẹn tí yẹn bá fẹ́ lù nítorí pé wà bẹ́ẹ̀ pé ládọ́rùbá máa lọ́kọ̀dọ̀ èèyàn ti gbọ́dọ̀ dájọ́ wà ń tọkọ́ dìbà nígbà tó ń bínú lọ́wọ́ kọ́ ìbínú ọ̀gbọ́dọ̀ wà láàrin yẹn agbọ́dọ̀ mọ̀ nípa afẹ́ da ènìyàn lẹ́kọ̀ọ́ lórí nǹkan tó kúrú ń pa rẹ̀ ìyẹn ti òkè ní tagbára tagbára sọ́dà èèyàn gbọ́dọ̀ sí abíyá sókè téèyàn bá lù téèyàn bá tó lù èèyàn lù lójú àwọn pé ni téèyàn bá lù bẹ́ẹ̀ yẹn jẹ́ tíṣà ni yẹn ìwà ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn kéèyàn wá gba nídìí àbí kéèyàn lù nídìí pípọ̀ nú àwọn olùkọ́ wa máa lù yẹn pẹ̀lú bínú wọ́n yẹn fi bínú báyẹn èyàn ó jẹ́ kí inú ọ̀rọ̀ dáadáa àwọn ẹni ìṣáájú ẹnìkan ti sí yá wọ́n ti fẹ́ lù tó sì ti ní ẹgbàá bó ṣe tún ṣe wọn ní kí ló dé oníbìnú ń bẹ lára o hànàlá ìyẹn gbọ́dọ̀ ló ti bínú ti bínú ìbínú ọgbọ́dọ̀ sí lára ńgbà téèyàn bá fẹ́ lù ẹgbà téèyàn bá sì lù kọgbọdọ̀ ju mẹ́ta náà lọ kọgbọdọ̀ pé tẹn èèyàn ti gbọ́dọ̀ lójú kan náà téèyàn bá ti lu ẹ̀gbẹ́ yìí èèyàn tún lu ẹ̀gbẹ́ yìí èèyàn lu ẹ̀gbẹ́ yìí tí nǹkan fi lè pín káríkárí eléyìí ni àwọn ọkọ̀ wáyé ìdò àti àwọn ọ̀nà ọ̀bí tó tá a gbọ́dọ̀ sọ àwọn afáàdì di kan síra ní lábàǹtù lórí ẹ̀ àwọn ìgbóhùn nìkan la fẹ́ fi ṣe hálùkọ̀ gan kò lè tó wa àti kò lè tó wa tá a fi sọ̀rọ̀ bóòlù àti lù yẹn gan ìjọba tiẹ̀ wá kẹ́ lólu lábẹ́ bẹ́ẹ̀ náà wà ní pé ẹni tó bá fẹ́ lù yẹn o ọba àjẹrú ní olù ọba àjẹyàwó ẹ̀ tọ́lọ́run fẹ́ gba rẹ̀ sí lọ́wọ́ ẹ̀kẹ́ àdìsí wa àdìsí ahlul bayt fa'innahu adabun lahu ẹ̀sùn pàṣẹ kọ́ ibi tí àwọn aráàlú ti máa rí torí yẹn lẹ ọmọ ajẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ ìbẹ̀rù yẹn dẹ̀ ní ká máa lù ó yẹ ká máa fi lulu ta tele la ara wa lulu a àwọn ẹ mo bá rẹ ọgbà ọ̀sẹ̀ ní sùtà oníjẹ́ yìí tí ó ṣe ní sùtà irú èyí tí ẹ Abdullahi ibùnú ọmọ òrùlù ẹrú rẹ lẹ́ẹ̀kan yẹn ìyẹn gbọ́dọ̀ lu ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ bí ẹ bá tún wá ní ìyẹn ajínà sójú ọ̀nà Khalid ibn ọ sọ fún wa yìí pé. حدثنا سليمان بن بلال قال حدثني محمد بن عبدالله قال أخبرني أبي وسعيد عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إذا ضرب أحدكم خادمه فليلتم الوجه. طه خالد بن مخلد قال سليمان بن بلال قال حدثني محمد بن عجلان خصفمي fífi àbí àti sàyìn àwọn méjèèjì fún mi nírò kọ́ wa látọ̀dọ̀ àbí ìhòòrán látọ̀dọ̀ àmì sọ̀sẹ́lẹ̀ ó ní kọ̀ọ̀kan yín bá fẹ́ lu ọmọ ọ̀dọ́ rẹ̀ fáìlì yẹn yẹ tẹ́nì ha ọmọ akọ̀ọ̀kan lójú o ẹlòmíì máa fún ẹ nígbàjú tún fi ń fáàrí nìyẹn yóò tún fi èkó wì máa fún ẹ nígbàjú máa gbá ẹ lójú gbá ẹ lójú sẹ̀rí àkọ́ fún wa kágbá yẹn lójú lẹ́yìn ahùlẹ́pẹ́ torójú wúrọ̀ gan ó wẹ́ òun ló sì kó ẹwà sínú ọgbẹ́ni ọba lóun fẹ́ fẹ́ yàwó lẹ́sìn kí ló wò lára ẹ̀ jojú lọ bẹ́ẹ̀ yẹn bá lóun ọlọ́run nǹkan mi yóò yíwọ́ o. hadith yẹn pé lówí yẹn ni ìgbé tẹ́ni kẹ̀kẹ́ bá fẹ́ fẹ́ bí tó bá lágbára ó wo nǹkan tó ti kí ni o mọ́ yẹ̀dì ọ̀hún ìlànà fàlíẹ́zòrò mọ́ yẹ̀dì ọ̀hún ìlànà ká ìfàlíẹ́zòrò. ìwọ̀n tí ó jẹ́ ọ̀fẹ́ yẹn tí ó pè lọ síbi kọ́sọ́ fún wọn ọ̀fẹ́ kọ́ ya lọ wò wọ́n á sọ pé mọ́ pé nẹ́kírà támọ̀n pé gbogbo ẹ̀ ṣé wàá ní kó mi lọ sí gbogbo ẹ̀ àbí yẹn já fa wọn ó ṣe ń jẹ ikọ̀ rẹ̀ fún ọ. wọ́n sọ di àfọ ní palapala ẹ̀kọ́ tí wọ́n fi kún nìyẹn pé àfààní ló tọ́ ṣùgbọ́n palapala káṣí ẹni mọ́ sọ fún wa níjẹjọ tẹ́lẹ̀ pé àwọn obìnrin náà tí lè wà wọ́n mọ́ tí bá a bá wò pa àfà yìí èdè ń ta lè mú kankan ní nǹkan táwọn obìnrin ọkọ̀ tí ò ní bàjẹ́ lọ pé mi fi kíní kan lẹ̀ falẹ̀ ó mọ̀ فإن أول فتنة بني إسرائيل كانت في النساء àkọ́kọ́ fìtínà lọ́wọ́ kọ́kọ́ tọrọ lu àwọn ọmọ ìsirahìlì látara obìnrin wọn ti kàn ojú yẹn òun ló kó ẹwà sínú àti pé gbogbo àwọn oríkè yẹn kọ́ wọ́n ẹ̀rí tábà ní ká lọ fún nígbàjú a lè ba dídà yẹn jẹ́ ẹ bọ̀ pé irú ẹ̀ lọ ṣẹlẹ̀ sí aláwa sọ̀fíà lọ́dí aláwọ̀ tààlà àǹkà inú ṣẹlẹ̀ tó gbọ́ngbọ́n tó ṣẹlẹ̀ nínú oṣù muharram tá a wà yìí nìyẹn. wọn ní fana sọ̀sálà ọjà ọjà ogun tó ń pè ní gáfàtò Khaybar nínú muharram muharram ọ̀tẹ̀ ọ̀tẹ̀ àwọn sọ̀sálà ń jagun gáfàtò Khaybar. ẹ sì mọ̀ wípé ọmọ olórí ìyàwó aṣáájú ibùnú àbí Huqayq òun la lè pè ní ọkọ Sọfíà ọ̀rọ̀ tí mo fẹ́ mú wá lábẹ́rẹ̀ òun ni pínpà tá à sọ̀sẹ̀ láńtọ́ jagun tó tó kẹrù tó wọ́n kẹrù àwọn Sọfíà wà mẹ́ bintu Huyay àtẹ̀rí kan náà ẹni tá ẹni tí jìbìlù máa ń gba àwọ̀ rẹ̀ wá táǹkì ní tìṣíyàtú bọ́nù kọ̀lífà ẹ alikẹ́lbí tí jìbìlù máa ń gba àwọ̀ rẹ̀ wá tí ọba sí ń kalẹ̀ jìbìlù ọ̀wá gbé àwọ̀ rẹ̀ wá. ìyẹn ni àǹsọ̀sọ́ láti fún ní sọ̀fíyà ó ní kọ́ lọ mú kẹ́lú ọwọ́ àti mú sọ̀fíyà. kẹ́nìkan tó wá padà sí àkíyèsí òjijì ọlọ́run pé ọmọ olórí lóbìnrin yìí kọ́ yẹ kọ́ lẹ́tọ̀ọ́ sẹ́nìkan jọ lórí lọ. Ah, alẹ́bi ni omi ni ẹ̀ lánàá ibi ni ọba sọ fún dèhíà bọ́nkẹ́lbí bọ́nkàlífà alikẹ́lbí pé kọ́ lọ wò mí àwọn obìnrin kò yà ni ìsọ́fà sọ̀fíyà ọba mi yàwá àwọn yẹn làwọn bọ́yá yóò di ìyàwó ni àbẹ́rú ni ẹ̀wọ́n tí wọ́n fi mọ̀ ni pé bò ti wá ọ̀dà àfọ̀bọ̀ lórí ọ̀bọ̀ ọ̀bọ̀ ọ̀fàsọ̀bọ̀ ìjà ilé ìyàwó ni kì í ṣẹrú. níbo ni mo wá lọ òun lọ̀rọ̀ pé ojúlẹ̀ wá wá níbi gázùn àyẹn náà ìwọ̀n ìdádé sẹ́láǹtì wọlé tì orí níbi fálíkẹ̀ yàrá sọ̀fíà ewu lèyí tọ́yọ lójú rẹ̀ ó lókun bíi ijọ́ mẹ́ta àbí ijọ́ mélòó tẹ́ wàá kogun jà wọn. òun wá lálàrí ọ wípé àwọn ọjọ́ ọlọ́rọ̀ sallallahu alaihi wasallam. ọ wá lọ sọ fọkọ. pàmẹ́mọ́ wọ́n ní bó ṣe fún un ní ìgbájú nìyẹn wọ́n ní náà lọ́n ẹ̀ lójú òun. aláyẹn wá padà jẹ́ àlá òdòdó. ìgbé òun rí ọ báyìí tó gbé ọ wá báyìí wọ́n gbá òun rẹ̀ wá. òun fẹ́ máa wí bẹ́ẹ̀ pé ẹni tẹ́ ọba àwọn ọba àwọn lábàá yẹn lọ́fẹ́ máa sọ̀rọ̀ ń pa rẹ̀ ọfẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ máa ni ó ní bó ṣe kó òun ní ìgbájú lórí rí ní pálíkẹ́ òun. ni ó ti máa yé wa yé pé ojú mẹ́lẹ̀ wà. bá gba wọra àwọn ojú mi tó bá rí tọ̀nàtọ̀nà ẹ̀kẹ́ ni lè bẹ́. ó lè ó lè bẹ́ wa rẹ̀ jẹ́ ó lè jẹ́ kí láì fi tí ọ̀dà kọ́wọ́ gan àgàgà àwọn ẹni tí wọ́n bá mú nǹkan tí wọ́n fi kọ́ra wọn ní ojú láwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ní abẹ́ báàbù yìí hadith mi tó tún wà ń bẹ one seventy five ọgọ́rùn-ún kan àti márùnléláàádọ́rin wọ́n ní hadassah ní kọ́ọ̀lì náà. عن جابر قال مر على النبي صلى الله عليه وسلم بجامة صلوته يدخل من الحرام قال صلى الله عليه وسلم لعن الله من قال هذا لا يتمن أحد وجهه ولا يجربن طب خالد ọsọ fún wa ife sufiyan ọlọ́wọ́ látọ̀dọ̀ abi zubair látọ̀dọ̀ jaabir oni مر على النبي صلى الله عليه وسلم بدابة daabatin kọdi wusim wọ́n mú dábà kan kọjá lára òjíṣẹ́ Ọlọ́run wọ́n ti wá sàmì sí àmì tí wọ́n wá ṣe sí àmì tó tún yàtọ̀ ni o wọ́n ní pé wọ́n lu ihò mú ẹ méjèèjì àtúntò sálámà sọ báyìí pé la'ana Allahu man fa'ala hada ìgbéjìnà sáànù ọlọ́run kọ́ máa jẹ́ sẹ́ni tó ṣe léyìí o láàyè sí mọ́nẹ àhàdùn ní lewájú ha látòní lọ ẹnìkan kí wọn gbọ́dọ̀ dẹ wò mọ o ó sàmì sójú wọn láàyè tìrì bánà ẹnìkan kí wọn ti gbọ́dọ̀ dẹ wò kó wọn lu ojú wọn gba ojú wọn dẹ wò bọyọwọ ni àbíkùmọ ni ó yẹn lójú ni àbírin ni ó fi kọ yẹn lójú ni wọn dẹ wò gbogbo àwọn oníbínú ẹ má jẹ káṣí ta ni ọ̀rá yẹn lọ́dọ̀ wa o ìwọ́tọ̀ ọba yọ oníbínú jálù wà lára ọmọ akọ ọba wà níjoko dúó ọba wà níjoko lè fẹ̀gbẹ́ lélẹ̀ ọ̀sàlọ̀ aláwọ̀ sí nẹ́fìlà àgbàdo ọba ti ṣe bẹ́ẹ̀ kíní yẹn ó ti lọ àbíkọ́ dẹ̀wí a'udhu billahi minash shaitani rajim nkẹ́sí àwọn àṣẹlẹ̀ tán ó lè pé wọ́n gẹ́ wọn padà wá rẹ̀ tù kí á ǹṣẹ́ àwọn ọ̀kẹ́ bí ó ṣe rí nìyí o kéèyàn fi àbámọ̀ yẹn síwájú ọlọ́wọ́ ọba àlekè ọlákọ́sà ló wa wọ́n yẹ ká yẹ ju ọ̀rọ̀ ìgbájú tán ká tó mú ọ̀rọ̀ díẹ̀ kan wá náà ojú ọ̀nà míì ni ọbẹ̀ sọmọ látàmà àbìdàhù fálẹ́yọ̀ àtẹ̀kù mìngẹ́rì ìjáde ẹnì yòówù tó bá gbẹ́rù rẹ̀ létí ọ̀yà sọ̀dọ̀mọlúàbí o ṣùgbọ́n kì í ṣe dandan. وني حدثنا آدم نعم قال حدثنا شعبة قال حدثنا حسين قال سمعت هلال بن نساء يقول كنا نبيع نبيع البر في دار السويس في بالمقابل فخرجت جاء فخرجت جارية فقالت للرجل الشيء فلطمها ذلك الرجل فقال له سويد بن مقرن ألطمت وجهها لقد رأيت نساء السابعة وما لنا إلا خادم ibi dábìrì pọ́rọ̀ gbájú májè ní obì ọdẹ bíi kọ́ máa fún yẹn ń gbájú ìwọ gbani lójú gbani lójú ẹlòmíràn ni à ó ń gbà tẹ́lẹ̀ abẹ́rẹ́ tí mo kó ìgbájú fún àìgbọ́gbìn lójú o ẹni tí èso bí kí èèyàn gbọ́dọ̀ gbá lójú o èèyàn gbọ́dọ̀ gbá lójú o Adam ó ní sọ́run bá sọ fún wa yìí pé Hussein ó ní mo gbọ́ hilal ibùnú eh, eh, yasaf ó ní kunna nabi'u libasa ìdárí suwaid wọ́n làwọn máa ń ta alibazi eh, wọ́n máa ń pè ní bí aṣọ wọ́n ní náà làwọn máa ń ta nílé suwaid ibùnú mukarrin ó ní bálábìnrin kan ṣe jáde nìyẹn tó jẹ́ bí ẹrú faqala li rajuli shay'an ọwọ́ àṣọ nǹkan kan kan fọlẹ́tọ́ máa ha dáálé karọ́jò bọ́kùnrin yẹn ti kó gbajú fún nìyẹn. sùwọ́n ìdùnkún ni mọ̀kọ́rin ni wọ́n sọ fún báyìí pé àlàtàmùtà wọn jẹ ha ha tọ́ ọgbà lójú tòótọ́ ni. àwọn onímọ̀ẹ̀nẹ̀ mọ́ gbá ni mọ́ gbá. Ah. sùwọ́n ìdùn ni làkọ́dírọ̀ àìtù ni sábẹ́ àti mo ríra mi dáadáa tí n rẹ́ ti dì sí pé mi mo sì kéje nínú àwa méje kan. àtìlẹ́nìkan jẹ́rú ẹyọ kan lọ ní mbẹ láàrin wa tó bí ọmọ ọ̀dọ́ amúgbámáwò ẹrú wa fọlàfọmọ àbá àbúná bápá kan wá ti fún nígbà júnìyà fa àmọ́rọ̀ ọ̀hún nàbí yó sallallahu alihi wa sallam àti ọ̀tíkọ̀ ha bá nàbí ṣe pàṣẹ ní ẹgbẹ́ tó ó ti dọmọlúàbí ya o ńgbà nú rẹ ti lè lé tó ti lè lójú ẹ sọ dọmọlúàbí ajá pípẹ́ iná ẹ̀rẹ́ máa ẹnìkan tí wọ́n dẹ̀ ní ti ń ṣe fídímọ̀ wọn náà nìyẹn wọ́n ti dọ̀wọ́ láàbí wọ́n ti kó lẹ́rú o wọ́n ní bá nẹ́ẹ̀mí ṣe pàṣẹ rẹ̀ nìyẹn ẹ̀rí ẹ̀dẹ̀rí bá sọ̀rọ̀ ilé ilẹ̀ kan wípé ẹnu àwọn mùsùlùmí kò sí ní àwọn àfẹ́sùn wípé ìsọdọmọlúàbí yẹn kì í ṣe dandan lákin mọ̀ndó yàrá amúrò ìjáàbù afẹ́ bẹ́ẹ̀ ni lẹ́ni tó fi ń wọ́n náà pé òun náà ti dẹ́sẹ̀ pẹ̀lú bó ṣe gbá lójú yẹn ojú tó gbà yẹn lọ́dá wà láàlẹ́ o àwọn onígbàjú ìgbàjú olóòrì ń bẹ lọ́wọ́ ẹlòmí ẹlòmí ó tún tọ́ra wọn kó tó gbá gan ló tún tọ́ra pé mo fẹ́ fi gbá lójú hànàlá. ìyẹn ààfin rẹ̀ kẹ́ pọ́ máa jẹ́ ìparẹ́ ẹ̀sẹ̀ fún pẹ̀lú àbòsí tó ṣe fún pẹ̀lú ojú tó yẹn. lábẹ́ báàbù yìí bákan náà kí ẹni tó bá gbẹ́rú lójú kọ́ ya sọ́ọ́dọ̀mọlúàbí ṣùgbọ́n حديث òun ni hadithi ọgọ́rùn-ún kan àti mẹ́tàdínlọ́gọ́rin one seventy seven náà. عوني awoni awoni. قال حدثنا أبو عوانة عن خراج عن أبي صالح الزازان عن أبي عمر قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من لطم عبده وضربه جدا حدا حدا لم يأت ẹyin ti kó hu ó ní amúrú ibùnà áwò wọ́n sọ fún wa yìí pé àti musadidi àwọn méjèèjì ní abu ẹ̀wánẹ́ta àwọn náà sọ pé wá látọ̀dọ̀ firas látọ̀dọ̀ abi sọ́ọ́lì látọ̀dọ̀ zazan látọ̀dọ̀ abdullahi ibùnà umar radiyallahu ta'ala anhuma afẹ́wọ̀ abdullahi ibùnà umar wa ní àwọn gbà nẹ́bí sallallahu alaihi tó sọ wípé mọ̀nlápamọ́ àbẹ̀dàhù ẹni yóò tó bá gbẹ́rù rẹ̀ létí. ẹni tó bá gbẹ́rù rẹ̀ létí àwòdọ̀rọ̀ bá hù hajjan lámúyà sí i àbọ̀dẹ̀jẹ́ níyà ẹ̀ṣẹ̀ kan tí ọ̀sẹ̀ ọjẹ́ níyà ẹ̀ṣẹ̀ tí ọ̀sẹ̀ fọkàfàrọ́tuhù àìsùkùhù ìtẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ tó dé àtàbòsí tó ṣe fún yẹn òun ni kò sọ ọ̀dọ́mọlúwàbí hmm? wọ́n sì ṣe ọlọ́run sọ pé mọ̀ ẹni yòówù tó bá gbá ẹrú rẹ̀ lójú àwọn dọ̀rọ̀ bàhó àbódẹ́lù hadan níjìyà tó pé ìjìyà tó fún yẹn làmì àti hí kọ̀ọ̀tẹ̀ síyà yẹn ọkà pààrọ̀ tó hu àìkòhò ìtẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ náà ni kò ṣe o kò sọ ọ̀dọ̀mọlúwàbí àgbọ́yé hadith yìí àní hadith yìí ń sọ fún wa wípé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀ láwọn àti pé àwọn afọwọ́ àgbẹ̀ wípé àní ìsọdọmọlúwàbí tá a rí ń bí báyìí kì í ṣe dandan ṣùgbọ́n a fẹ́ bẹ́ẹ̀ à ń fẹ́ kọjá sí pé ìsọdọmọlúwàbí yẹn ọlọ́run máa fi pa ẹ̀ṣẹ̀ ìgbájú tó fún yẹn rẹ́ ìyàwó rẹ̀ sì wá àṣẹrù tó fún gbàjú ńkọ́ bó ló ṣe á dì àfikọ́ ya tọ́jú ojú yẹn kò sì wá nǹkan tó fi ṣe lọ́sọ̀ dáadáa ó tún á fún un ní nǹkan ó sàwọn dáadáa fún un tọba ti fẹ́rẹ́ ti wòye sí gbàgbé ọ̀rọ̀ bọ̀rọ̀ àṣetánì ni tẹrú nìyí o ni wọ́n lè yan tọ̀dọ̀ ọ̀rọ̀ àdúgbò wa ní ìyàwó tó ṣe pọ̀ kẹ̀dífẹ́ tí èsì ẹrú tó ti kó ìgbájú fún darí ọlọ́wọ́ àforíjì ọlọ́run lórí ẹ̀ o lábẹ́ báàbù yìí ike àní ẹni ọba gbẹ́rú ẹ̀ lójú kọ́ sọ́dọ̀ ọmọlúwàbí ṣùgbọ́n kì í ṣe dandan wọ́n ní hadathana musaddad musaddad. عن سفيان قال حدثني سلمة سلمة بن كهيل قال حدثني معاذ بن سويد عن مقرر قال وكنت مولى لنا مقرر ودعاني أبي وقال استغفر كل ولد مقرر مقرر سوت لنا خادمي ولا طمع أحدنا فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال مروا فليحفظوه وليحفظوه فقيل النبي صلى الله عليه وسلم ليس لهم خادم غيرها قال فليستخدموها فإذا استغنوا حلوا سبيلها. طب اه eléyìí tó fẹ́ jẹ́ àsọlé lórí èyí tá a ti sọ tẹ́lẹ̀ lábẹ́ báàbù yìí wọ́n ní musaddad wọ́n sọ fún wa pé yahya bin sa'id ọlọ́wọ́ látọ̀dọ̀ sufyan ìpè sálámọ̀ tó bin kuhail wọ́n ní muawiya tó bin suwaid bin mukarrin ọsọ fún wa yìí pé àní mo gbẹ́rù kan tó jẹ́ tiwa mo gbá létí fọfárọ̀ bó ti sá lọ nìyẹn ó ní bàbá mi wá pè mí ọkọ ẹlẹlẹfù ọwọ sọ fún ọlọsọ báyìí pé ó yẹ kó gbẹ̀sẹ̀ ìjìyà lára rẹ̀ ọ ní àyọrọ ah, o ó ní mọkọrin ó lóun lòun sì keje ní mú tẹwàá. ipe a sì ní ọmọ ọ̀dọ̀ ọ̀kẹ́ nínú wa wá fún un nígbàjú wọ́n wá sọ fún àdéhùn sọ́lá níbi wàá sọ pé ẹ bá ń pa wọ́n láṣẹ pé kí wọ́n sọ ọmọ ọ̀dọ̀ yẹn di àìrú yẹn kí wọ́n sọ di kíni o kí wọ́n sọ dọmọlúwàbí. wọ́n wá tún wá sọ fún àdéhùn sọ́lá ipe lẹ́yìn sẹ́lá òun kọ́ di mu ń gbẹ́yọ̀ ha fún ọmọ alọ́mọ ọ̀dọ̀ mi mọ́ yàtọ̀ sí yẹn òjíṣẹ́ ọlọ́run ni ọ̀dà tí wọ́n lò kó sọ ọmọ ọ̀dọ̀ wọn ṣùgbọ́n tí wọ́n halo tẹ̀lé ìlà hà kí wọ́n filẹ̀ kọ́ máa lọ. ẹ̀rí pélé yẹn tún jẹ́ àlàyé ó yìí dáa ti kà sáájú yẹn ìgbẹ́ yẹn mọ̀ pé wọ́n sọ pé àwọn ọ̀lẹ́ nìkan ju yẹn náà lọ. lọ́nà sọ̀tàn láwa sọ ibi ọ̀dà kí wọ́n sì jẹ́ ọmọ àṣiṣẹ́ fún wọn lọ. tí wọ́n bá ti wá rọrọ̀ kó lọ́dọ̀ rẹ̀ wọ́n yà súlẹ̀ kọ́ máa ṣe kíni o kọ́ máa bá tiẹ̀ lọ. lábẹ́ ọ̀rọ̀ wípé alẹ́ ń tọ́ bá ẹrú rẹ̀ létí tó fún nígbà tí kọ́ sọ́dọ̀mọlúàbí ṣùgbọ́n ìsọdọ̀mọlúàbí yẹn Haa, kì í ṣe dandan o kì í ṣe dandan. tába wo inú àgbáyé nù hadith yẹn á rí pé a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bil mawali fáwọn ẹrú á sì gbọ́dọ̀ lé mọ́wọ́ jù ẹ̀rí fáwọn Yorùbá náà máa ń sọ pé ẹrú ní baba àtùbọ́n náà jì ní. lábẹ́ báàbù yẹn wọ́n ní náà. تقليد الشعبة قال حدثني أبو شعبة عن سويد بن مقرن المزني ورأى رجلا لطم غلامه فقال أما علمت أن صورة محرمة أما علمت أن أما علمت أن صورة محرمة رأيتني وإني رأيتني نعم نعم رأيتني وإني سابع سمعتي إخوتي على عهد رسول الله صلى الله عليه وسلم نولد إلا قادم فلطمه فلطمه أحدنا فأمرنا النبي صلى الله عليه وسلم أن نطيقه. آه lórí ọ̀rọ̀ yẹn náà ni wọ́n ní amúrú bínú marzuq wọ́n sọ báyìí pé ṣọ́ọ́bà fún wa ní ìròpé muhammadu munkadir ó béèrè pé kí lorúkọ rẹ̀ mo ní ṣọ́ọ́bà ni wọ́n wá ní sọ́wárí bàbá ṣọ́ọ́bà sọ fún mi yípa wá látọ̀dọ̀ suwaid bínú muqarrin al ó lóun rí arákùnrin kan tó gba ẹrú rẹ̀ létí ọwọ́ aṣọ báyìí pé sọ́ọ̀mọ̀ yìí pé anna sùúrọ́tà muharramatu sọ́ọ̀mọ̀ pé àsùrọ̀ fọ́tò ká máa rẹ sọ́ọ̀mọ̀ yìí pé wọ̀ ni pàápàá jùlọ nǹkan tó lẹ́nu ẹ̀kọ́ àwọn àdìsí tó wá lórí ẹ̀ àwọn àdìsí tó gbádùn ni o wọ́n ti darẹ̀ láàmú tó wá fún rẹ̀ sí wàhálà pé èyí tó wà sí ni. ọba sì lọ fẹ́ pa àwòrán tí ń bẹ ní owó rẹ wọn ò ní gbà lọ rẹ lọba fẹ́ fi ra búrẹ́dì ọkẹ padà pa ọ ni àwọn òpin lèèyàn ọ̀kan lẹ́yìn náà ní skul tó fẹ́ lọ àti ọmọlá tó fẹ́ lọ sí tí ní kó mú fọ́tò wá kò sí ìtọ́kẹ́ ọ̀n bẹ́ẹ̀ sọ ìwọ pé aláṣẹ tí wọ́n ní kí wọ́n máa ya fọ́tò àwọn èèyàn ni wọ́n máa bí léèrè ẹ̀ kò sí ìtọ́kẹ́ ọ̀n wà lọ kó ilé ni àwọn àwọn kan fẹ́ máa ṣiṣẹ́ ya fọ́tò káàkiri ọmọ aya ilé ọmọ aya ọmọ aya gbogbo nǹkan tí ọ̀lẹ́mìí ṣùgbọ́n kò yẹ kúté ọ̀yà kòkòrò ọ̀yà yẹn ọ̀yà yẹn o ọba akọ̀tọ̀ ọlọ́mọ àyà ká máa tó fi si wọn ra níjọ́ gbé ndàlẹ̀ kẹ́yàmọ̀ wàhálà rẹ̀ ọ̀pọ̀ rárá báyìí pọ́gọ́rùn-ún lọ́ọ̀yà ọ̀nà wẹ́mi ọgọ́rùn-ún ó kan báyà kí ó ń tọ́ bá wà ó tó kú wọn lè kó sínú sàárè sì ni àdìsí i la ó ní ọ̀rọ̀ ọgbọ́n tọ́jú ẹ̀kọ́ àwàdà lélẹ̀ yẹn ò ní le ṣèṣe là. wọ́n ní òótọ́ sọ ni pé sọ ọmọ pé èèwọ̀ ni fọ́tò ó ní mo wá ríra mi ìyẹn gbọ́gà mo ríra mi pé mi mo sì keje àwọn ọmọ ìyá látùkà tó sọ̀sọ́lá. a sì níjọ ọmọ ọ̀dọ́ yọ̀kẹ́ lọ ẹnìkan ní wa bá fún un ní gbàjú àtúntò sálá ń bá pa wá láṣẹ pé ẹrú tá gbá lójú yẹn ti dọmọlúwàbí ká sọ dọmọlúwàbí ẹ rí i pé lórí àdìsí àkọ́kọ́ yẹn náà ni gbogbo àwọn eléyìí lọ wọ́n ní taba wò nínú àgbáyé rẹ̀ wọn náà ní pé fihi nahyu andorbiliwájú aláàgbọ̀dọ̀ gbá ojú torí dídá èèyàn ń bẹ̀ lọ́wọ́ o oríkèé tọ́dẹ̀ tọ́rọ̀ ni ẹ̀rí tọ́wọ́ ajá sí pé láì fi kan lọ wáyé àbórí pàkẹ́ ọ lè aburú gan ọba náà hẹ̀ lójú wọn la fi ń sọ pé kí ẹ kọlà fọ̀tọ̀ náà èyí tí wọ́n ti kọ́ fún wa nígbà tá a mọ́ ni wọ́n lè tún dé sọ pé ìbí ẹ nílẹ̀ ọ̀dà bóòlù ó ti àṣetẹ̀kẹ́ rẹ̀ ṣé wọ́n lọ kọ́ ni ìbá ọba yàtọ̀ sí ìtọ́lọ́hún kọ sí ọ lọ́wọ́ ẹnìkan látẹ̀wọ́ la bá lálòun ọ̀mẹ ní ọ̀pọ̀ ẹ́ ọlọ́run díẹ̀ ni ọlọ́run ló fi sí bẹ́ẹ̀ ẹlẹ́dàá ló fi bẹ́ẹ̀ ṣùgbọ́n rú tẹ̀kẹ́ nìyẹn ọ̀tọ̀ nẹ̀ ipe òǹdó ni mo tiẹ̀ fáyìn lẹ́ẹ̀kẹ́ lágbájá kẹ́mi náà yá pálapàla ni o èyí tí wọ́n ti fi sẹ́ẹ̀kẹ́ wa nígbà tá àkúkú lè sọ̀rọ̀ ṣé ìbá sì lọ́ fẹ́ yí wọn lọ́wọ́ wọ́n fẹ́ kọ́ la bàbá bàbá bàbá mi àbí bàbá bàbá mi kẹta wọn fẹ́ kọ́ fún mi bí ṣe ń sìkì nìyẹn níjọ́ tí wọn bá ti láwọn fẹ́ gbé lọ fáwọn fẹ́ lọ kọ́ sẹ̀kẹ́ mi báyìí wọn bá ní ọmọ yìí máa tún ti ń gbóná yìí máa tún ṣe kíní kẹ ọyà padà sílẹ̀ àtọ́lọ́ ọba àlejò alákẹ̀fẹ́ sí wọn lọ́wọ́ ni omi ń bẹ tí máa ń yí wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ń tó tọ́ ọlọ́run sí wọn lọ́wọ́ tẹ́lẹ̀ omi òfin ní lámì kẹ́kẹ́ lẹ́ẹ̀kẹ́ ẹ̀rí ṣùgbọ́n ìdajì bá ń bẹ̀ káà náà tó wá kọ̀ àgbọ̀rọ̀ náà wò àgbọ̀rọ̀ náà wò ẹ̀rí débi ipá wa fún yẹn nígbàjú àbá mu akọ́rọ́ kí a fi kàn lẹ́ẹ̀kẹ́ ẹ̀kẹ́ yẹn ó fi bàjẹ́ ká má bẹ̀ wò. kódà gbọ́dọ̀ fi abẹ́fẹ́lẹ́ pé ìyẹn fẹ́ já ọ̀rẹ́ mẹ́ta ọ̀rẹ́ mẹ́ta kọ́ ọ̀tá méjì ni ìyẹn gbọ́dọ̀ dẹ́ wò ọ̀rẹ́ mẹ́ta yẹn náà máa ń dàbí kó sọ pòǹdò àkúrẹ́ lọ báyà síbẹ̀ ìyẹn gbọ́dọ̀ dẹ́ عن زادان ابن عمر قال كنا عند ابن عمر فدعا بغلام له كان زوجا فكشف عن زوجه فقال ابو ايوب ايواجعك قال لا فاعطاه ثم رفع عودا من العبد فقال مالك من العجل ما يزن هذا العودا فقلت يا ابا عبد الرحمن لما تقول هذا قال سمعت النبي صلى الله عليه وسلم يقول او قال من ضرب مملوكه حدا لم يأتي أو لطم وجهه أفرته أفرته أن يعتقم أن يعتقم أني موسى أني أبو عوانة أني فراس أصف ولا تدع بصالح عن زاد زازان أبي عمر قال على عبد الله بن عمر أو عصي عمر داره ọlù ọ̀kàṣàfà anzahrihi ọba wa sin àtọ̀lẹ́yìn rẹ̀ fọ̀kọ́lá àyòjì ọ̀ká kọ́lẹ́lá ó ní tí kó sùtà bá ó ní kò rí bẹ́ẹ̀ ó ní fa àtàkọ̀hù bó ti sọ ọdọmọlúàbí nìyẹn wọ́n nígbà tó wá sọ ọdọmọlúàbí tán wọ́n lọ wá mú igi igi ọ̀húndù kan igi tùràrí kékeré kan ọmọ lórí lẹ̀ fọlọ́ pé má lè mí nà lè ájírí má yẹ zinú àádọ́lẹ̀ ọ̀hún. wọ́n ní kí ni ohun tí ń bẹ fún mi yẹn ní àbí ká jọ sọ pé ṣéèsì ń bẹ fún mi nínú ládàá ohun tó lè wọ̀n sọ bí ọ̀húndù yìí sọ wà fún mi. wọ́n ní mo wá sọ pé yà ábà abdulrahman lè mọ̀ tẹ̀kọ́ kí ló tó ń wele ó ní ni ó nítorí pé mo gbọ́ tó ń sọ wípé ẹni ọba lu ẹrú rẹ̀ haddan lamya tìhí ó fi ìyà tí ò lẹ́tọ̀ọ́ jẹ àbọ̀gbá lójú kàfàrọ́tuhu àníyàn ṣèkà ìtẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ òun ni kò sọ ọ̀dọ́mọlúwàbí ó ní gbogbo òun fi mú kí ewu dùn yìí sókè nìyẹn pé ṣé mo ti gba aládà kan láì ṣé o pé téèyàn bá fẹ́ rúdọ mọ́ ládà rẹ tóbi kẹ́ ṣùgbọ́n bá gba aládà yẹn ṣùgbọ́n mo ti lù tí lulu yẹn sì tá díẹ̀ ṣùgbọ́n mọ̀ ọ̀dọ̀ tún lè rí o tún sọ pé kọ̀tà o láti ṣe mo sì gba aládá tó ń sọ èké ọ̀hún odò yìí wọ́n á bí bó ti jẹ́ tó fi ó níbẹ̀ ni òun ọ̀sán náà láti sọ lọ́sọ pé ẹni wọ́n bá fún ọmọ ọ̀dọ́ rẹ̀ ní ìgbájú àbólù sí nǹkan tí ọ̀dẹ́sẹ̀ rẹ̀ á dùn tí ọ̀lẹ́tọ̀ọ́ sí èsì ìpèsè rẹ̀ lọ́sọ pé ìyá báyìí ni ẹ fún ìtẹ̀rẹ̀ rẹ̀ náà ni ṣùgbọ́n pẹ̀lú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala á sọ fún lẹ́nu sọ á fi tún ṣe ìdárò díẹ̀ ọmọ ìyá wa bọ́dà wa wọ́n sì tún wa. ṣe pé àwa wọn náà ní nírú ìjókòó báyìí bóyá wọn ò lè wá ní ìjẹjọ àti ìjẹdógún kan ọ dàbí pé mo rí wọn ní àlàmísì ọkọ̀ tó la fi wọn jáde láyé mò ń béèrè nǹkan mọ nǹkan tí wọn fi fún mi lésì dáadáa ń sọ̀rọ̀ àjọ máa ń wà níbí báyìí náà ni ṣùgbọ́n ọlọ́wọ́ ọba àlejò ọlá kádàrá pé àsìkò tí wọ́n ti tó.

láti ṣèdárò wọn ṣùgbọ́n ká má gbàgbé ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní suratul anbiya ọlọ́run dídì kọjú dà nẹ́bí sallallahu alayhi wa sallam wípé wa ma ja'alna li basharin min qablika al-khuld afain mitta fahum al-khalidun nígbà tó tí wọ́n wí bẹ́ẹ̀ fà kí ni wàá rà wá ìpè ṣáájú ṣáájú ọ̀sẹ́nìkan tá a lè pè ní abara tó ṣáájú rẹ̀ ànẹ́bí tí ó gbèrè tí ó gbèrè. ọ̀dà tíri ànẹ́bí bá wa kú kọ́ fahumul khalidun táwọn ẹni tó kù yẹn tí wàá gbèrè sáyé àsìkò kà àsìkò kà kóra wọn ni aláago kan aláago méjì aláago mẹ́ta bó ṣe wà síra wọn nìyẹn. ẹnu àwọn afáàdẹ kò yí iku ikú yọ kàn wá ní kìí kìí sọ pé kullu gbogbo yẹn yóò ẹ̀rí tẹ̀ lọ́rọ́ ni ti fún wa ní ọ̀pá rẹ̀ bí yóò wọnẹbùlùkùn bí sọ̀rọ̀ wọn kọyìrì fitna láyé ń bí báyìí a kàn máa yẹ yín wò pẹ̀lú dáadáa ìmọ̀nà ìṣìnà ìtẹ̀lé ìyapa ìrọ̀rùn ìnira akẹ́bí ń ṣàyẹ̀wò wà ìlẹ́yìn ẹ̀sùn ìjàhùn ẹ̀ sì padà sọ́dọ̀ wa fẹ́ wá sí ìṣirò ẹ̀ wá jábọ̀ kò sí nǹkan tó kàn fún wa ju wípé káwọn ẹ̀ palẹ̀mọ́ lọ. báyìí àìlérò yìí wàá pàdánù bọ́dà wa Musa Yakubu lásìkò yìí. bí tẹnìkan kẹwàá náà sì ṣe máa rí ni o ọyà ni o ọwá sí nǹkan tó lè kù fún wa ju pé ká máa palẹ̀ mọ́ lọ. àkọ́kọ́ náà a wà lásìkò ayé ń lọ nínú tọgbọngbọn tó ti sọ ọlọ́run láàrin káyé tó tán òun ni ànẹ́bí ẹwà àtijọ́ tá ànẹ́bí ti ó ti lé lẹ́gbẹ̀rún ọdún kan ó ti ń tọ́ ẹgbẹ̀rún ọdún kan báyìí. lẹ́yìn náà ikú ọ̀wọ̀wọ̀ a máa ń ni tí ti rú tí wọ́n yìí tó wa lẹ́jà fún ọwọ́ rí àkíkọ́ ohun tá ikọ̀ ọmọ aníyàn ró màlà ó bu bẹ̀ sí alámàlà yìí gbóná wọ́n padà jẹ́ dọ́bà tutù kẹlẹ́mi ó ti padà jàmàlà irú ẹ̀ náà ti wọ̀nyí sáárọ̀ sátọ̀dé wọn lọ èmi ó sì máa wọ pé mo rí wọn jọ júmọ́ àti ìgbọ̀ngàn mi lọ́lé kó a tún ju wọn sọ́ra lórí ọ̀kadà àlùmọ́wùtù yá sí bàkítàtàn wàlùkọ́bùrù sùndùnkùlà pẹ̀lú kí ni wàá nìkan àlàmọ́ kálukú wa toró jìjì nìjà òjijì lọ́dẹ̀ máa wá á wá lójijì á palẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú ìjọsìn wa á palẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú àwọn ọ̀nà wa fìlú wa á palẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú báàrin àwa àtọ́lọ́wọ́ ọba àlékè ọlábàdà káàrin àwa àtìyàn ọba bàjẹ́ ẹnì kóhun náà ni gbogbo àyẹ̀lẹ́ yìí dáńgá yìí mọ́sábòsí fẹ́rú mọ́sábòsí fúnyàwó àwọn ọ̀nà tá a gbà palẹ̀ mọ́lẹ̀ nìyẹn o á palẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú pé gbèsè ti bá ń bẹ lọ́rùn wa kálọ̀ sàn á palẹ̀ mọ́ lẹ̀ àbòsí ẹni ẹlẹ́ni bóyá ẹni tó sọ̀rọ̀ ẹ̀ láì dáa tètè lọ́ ṣàtúnṣe tó kò láyé toró jìjì náà nìjà òjijì ni ó wáyé ẹ̀rọ àyùn kan tó sálá ń kọjá níbi sàárè àbí níbi ìjìnìza kan wọ́n sọ dáadáa ń parẹ̀ kí lànà bí oníwájà bá ti wọ́n fi kọjá níbi ìjìnìza àbí oníwájà bá ti wọ́n sọ dìkejì ń parẹ̀ wọ́n á ní kí ni túmọ̀ rẹ̀ oníbẹ̀ẹ́ni ẹni wọ́n sọ eré ń parẹ̀ ọ̀dẹ́dẹ́ ni kó wà lùjẹ́ náà ẹni tó ń sọ bí ń parẹ́ dandan ní kọ́ wọná ẹ̀yin náà lẹ́jẹ̀rẹ̀ ara yín lórílẹ̀ táàrin wa àtọ́lọ́run bá da bó láàrin wa àtàwọn èèyàn ní oṣù ta àwọn ọ̀nà tágbà palẹ̀ mọ́ lẹ́nìyẹn tó o bá jẹ gbèsè san òun palẹ̀ mọ́ nìyẹn tó o bá rí san sàsọ́lẹ̀ rẹ̀ torí náà sùlùmọ́mìn mu'allaqatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí mu mi ni wọ́n dẹ̀ sì máa sọ̀rọ̀ pẹ̀lú gbèsè ẹni tí wọ́n á fi sẹ́fù tó bá jẹ́ nìkẹ́ kò ní rí kẹ́ ẹ wọ oríṣiríṣi ìtàn táwọn àfa máa ń pa fún wa ọlọ́run sọ̀tàn láń tọ́ba débi òkú tọ́ba débi pé sóní gbèsè tí wọ́n bá níbẹ̀ ni táwọn ẹbí òsì rí ohun tí ó fi sẹ́ átàdímọ́yìn ní á ní ẹ sọmọ ayín lára. kódà wọn ló délé àbúkọ̀ dáadáa ló wọ́n sàn dínẹ́rù méjì náà sì ni. wọ́n tọ́ba ti ṣe sàánù sálọ́dún pé àbúkọ̀ dáadáa pé káífà dínẹ́rọ̀n tó o ti sẹ́ àbò tí ìsìn àbúkọ̀ ní ìwà náà ni. ìjọba àbúkọ̀ dáadáa ti sọ fóun sẹ́ ó ní àlẹ́ àn ọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ ti mọ́ báyìí. gbèsè tá a bá jẹ yá tètè san bí ó sì máa wá lójijì náà nìyí o tọ́ra ti gbàgbéra ní o ẹ̀mọ̀ náà sọ fún jìjì níjà kíkọ́ gẹ̀yẹ̀ lẹ́sẹ̀ irú ẹ̀ ní irú èyí tó ṣẹlẹ̀ yìí o á fẹ́ gbèsè á sàsọ́lẹ̀ èyí tó bá rí sẹ́wọ̀n á sàsọ́lẹ̀ ó tún sàsọ́lẹ̀ bí wọ́n ti máa sìn kú ẹ̀ òun palẹ̀ mọ́ kú nìyí sàsọ́lẹ̀ rẹ̀ ìyẹn ò pé kó kú Sheikhuna Al-Albani ta'ala ọkọ̀ ọdún mẹ́wàá tí wọ́n jáde láyé ni wọ́n ti sọ gbogbo àwọn àsọ́lẹ̀ yìí tẹni tí ó wẹ ọ tí wọ́n wẹ̀ ọ dáadáa tí wọ́n fi sí dírù tí wọ́n dà sínú omi èyí pé wọ́n mọ̀mí gbóná wọn á fi bu ọ̀la lọ sọ́hùn mùsùlùmí ìsẹ́ni náà á ní kó wọn omi gbóná kọkọ fi bu ọ̀la irọ́ wọ́n sọ ó sàsọ́lẹ̀ pé lágbájá ni ẹjọ tó bá wà láyé àbí kó sì wá àwọn èèyàn báyìí kúnra ó nínú àwọn tí ní yé láti má tọ́ra wà lágbègbè ẹ wọ́rù bàbá alága wa ní mọ́sálásí wa ń bì báyìí nínú àwọn ẹni tó ṣe pé ìbánisọ̀rọ̀ tá a máa ń sọ ti rinlẹ̀ sí wọn lára ni bàbá wa ṣèbí wọn ò já gbé wọn lọ tẹ́ ní bàbá wa Abdulrahim Kọ́lá wọn ò jẹ́ ká lọ tẹ́ ṣùgbọ́n tá a sọ lẹ́yìn bá dunlẹ̀ gidi lóòótọ́ wọn ní bàbá ń sọ ṣùgbọ́n lábẹ́lẹ̀ ní wípé àwọn ọmọ kọ̀ọ̀kan ni kọ́wọ́ tẹ́tí ọba ṣáájú mi ní ọwọ́ ẹ̀mí ọba láyà ẹ̀ àbí lágbájá tóun náà bá wà ọ̀sàsọ́lẹ̀ kódà ọ̀sàsọ́lẹ̀ débi ẹni tí ó kírun tí lágbájá ni ó kírun sí mi la tó bá wà láyé ọ̀sàsọ́lẹ̀ òkú mi kọ́ gbé séjì ká ẹwà bò wọ́n àṣàrì ọ̀sọ̀rọ̀ àsọ́lẹ̀ bẹ́ẹ̀ pé mo bá ti kú ẹ bá ti ń gbókú mi lọ ẹ̀jẹ̀ ọ̀yá díẹ̀ ẹ̀ràn àríyá ẹ̀jẹ̀ ọ̀yá ẹ̀sẹ̀ kẹ́mẹ́kẹ́mẹ́ ẹ má gbé túra rí tẹ̀lé mi o ẹ wá jọ láàdí tẹ bá ti gbẹ́ fún mi ẹ ń gbé mi bẹ́ẹ̀ báyẹn ká dàpọ̀ ẹ̀bùn mi ni ẹ méje yàtọ̀ wà láàrin ara mi sí yẹ̀pẹ̀ ọ̀ sàsọlẹ̀ ó sì dájú pẹ́rù sábà máa ń bá àwọn èèyàn ohun tó kù bá ti sọ kó tó lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ọmọ ajá fífa ń palẹ̀ mọ́ ọkú nígbà tí àwa lè sọ yípa apá ọjà kò ju kákẹ́rẹ́ wa létí kíkà náà ta kìjí lọ àwọn akẹsẹ wa àti díẹ̀ fún wa káfọ ní kíní yẹn máa ń sọ lóòótọ́ wóróworó rẹ̀ pọ̀ ṣùgbọ́n náà àwọn ọ̀rọ̀ gidi míì tá lè mú lò òun nírú àwọn eléyìí wà afáwa Abu Qasim al-Basri níbi tó ti ń sọ̀rọ̀ pé kápálẹ̀ mọ́ wọn ni khalid dikara lẹ arba'in. والمعهد المرتبع وضعن المودع وعد عنه ودع الابتكار الأرجع والمعهد المرتبع وضعن واندب زمانا سلفا sáwadìtà fi sọfúnfà wọlà mùtàzálẹ mọ̀ọ́tẹ́kìfán alàlẹ́ kọ́ bí ìṣẹ́nìrín. وثلث علانا فلفا سودت فيه عفاني خلي الذكر على أربعين ilé ìpè ilé ìgbé fàrẹ́tì ilé yẹn ti ikú lọ yẹ kó rẹ́tì wọ́n lè máa hà dé lẹ́mọ̀rì tàbáyín àwọn ibi tá a bá sábà tá a máa ń lọ tó bá dàsìkò èjì dún pa fẹ́ lọ sí fàájì pààyẹ́tì nírú àwọn ẹni wọ́n sọ pé àwọn fẹ́ lọ lọ lóde nílùú èbó ọyá màá sọ. kódà ẹni tí pààtì ẹni tí ń travel tí wà ń dágbére kí a ó dìgbà kan wà fẹ́ lọ bí báyìí gbàgbé ilé yẹn. wàá di àyè wà dáhìn a ní gbogbo àwọn eléyẹn pàtì wàǹdóbó sàmọ́ náà ń sàlàfàn. àti èyí tó yẹ kó sunkún rẹ̀ ó yẹ kó lè sunkún àwọn àsìkò tó ti lọ àsìkò wo. tó ti pé ìwé iṣẹ́ rẹ̀ dúdú ni kò funfun àìdá tó ṣe ló jẹ́ kí ìwé iṣẹ́ rẹ̀ ó dúdú ẹ̀rí pa àárẹ̀ máa ń gbọ́ tí wọ́n lẹ́nìkan ìwé dúdú lónìí. àwọn àsìkò yẹn lẹ́yìn kó sunkún rẹ̀ tó ti dúdú ìwé iṣẹ́ rẹ̀. ọ̀yà. ọ̀wọ́ ayé ògbò lórí pé wọ́n sàn kọ dúdú kọ dúdú fún ọ alàlẹ́ kọ́ bí ìhẹ́ iṣẹ́ nìyẹn lórí ìwà àbàjẹ́ tó burú jáì fún tí wọ́n ń fún ọ nìyẹn. kàmùlẹ́yìnlá ti ń áọ̀dà àtàhà mọ́ àásì mọ́ àbùdà àtàhà. لشهوة أطعتها في مرقد ومضجع mélòó mélòó oorun tó ti lò tó ti pé ohun tó ṣe ń bẹ ẹsẹ̀ lásán náà ló kẹta ń bẹ. ẹbí gbádùn kan tó fọ́lò ló ọdẹ ṣe ń bẹ. wọ́n fẹ́ sùn wọ́n fẹ́ gbádùn ọ̀fẹ́ wà nílé ìtura ohun tó lòrù rẹ̀ fún nìyẹn ọ̀kà mọ̀kò tán asàfítà ha fíìkì rìbà tí ń fíìkì zíyà tí ń àdàfítà ha wàtàwọ̀bá tí nà kàfítà ha límọ̀lẹ̀ abẹ́ wọn mọ́rítà yìí. mélòó mélòó gbèsè kẹ́mẹ́kẹ́mẹ́ tó gbé ayá ṣùgbọ́n wà àdójútì náà ló gbèsè lọ́bẹ̀ o. ọlọ́run rí ọ ìwà àdójútì bí ìdójútì níbi nǹkan tí ọ̀dà lọ sáré lọ bẹ̀ kẹ́mẹ́kẹ́mẹ́ ọ̀yà. àìwá níyì ronúpìwàdà tó ṣe kó ti ronúpìwàdà ìwọ ló tún bàjẹ́ padà ó ti tún bá ń bí nǹkan tún padà ṣùgbọ́n ó padà ó lè mọ́lẹ̀ torí eré wọ́n àbí jíjẹ́ ìmájẹ́rẹ́ òun. ló fi padà ń bí ohun tó ti ronú kó àdá ń bẹ̀ tẹ́lẹ̀ ọ̀yà ọ̀kà mútajà ra tá àìlá ọ̀yà. àìníye ìgbà tó ti lò bóyá ta ló lò ó sí. ọlọ́wọ́ ọba tó ní gbogbo sẹ́mẹ̀tọ́ ga jù ó ti lò bóyá sí ìwọ náà má gbàgbé sunkún rẹ̀ ọ̀yà. o sì tiẹ̀ wá sọ ìwọ ọlọ́run rárá rárá ọ̀yà. ìwọ tó ń parọ́ rẹ̀ ṣe bó ń pèrè lónígbàgbọ́ òdodo kó o sì sòdodo ń pa àgbàgbọ́ yẹn ọ̀kàmùgàmọ́ sábì rọ̀hú. mélòó mélòó gbà tó ṣe yí pé wọn tó jẹ́ dáadáa tọ́lọ́wọ́ bá ṣe fọ́ ó fi gbá bò ó mọ́lẹ̀. ó fojú kéré dáadáa tọ́lọ́wọ́ ṣe fọ́. bákan náà ó wá fọkàn balẹ̀ ìyá ọlọ́run pé ọ̀ mélòó wá lẹ́sẹ̀ sí mi iṣẹ́ bẹ́ẹ̀ lómi ṣe máa ń sọ ni àgbẹ̀ kí lèmi wá sí làgbàjà ń bí ó da gbogbo lẹ́rú dé mélòó ń tèmi. wọ́n kà mọ̀ nẹ́ẹ̀bá vita amúrọ̀hu. mélòó mélòó gbà tó ṣe yí pé àṣẹ ọlọ́wọ́ ọba ojú nù nẹ́fúsà lè hin zálẹ́mù rọ́kọ̀ọ́yìn fáàsì máa ń ẹ̀yìn tí ọba okùn bàtà tí ọba dá báàsì máa ń yọ ọ sọnù bẹ́ẹ̀ ló ti sọ àṣẹ ọlọ́wọ́ ọba nù ọ̀kàmọ̀rọ̀ kọ́ dé tá ń fi làáyìn. mélòó mélòó gbà tó ṣe yí kó ń sáré síbi eré ó sì mọ ọmọ parọ́ báyìí ẹlòmíì ọdẹ máa parọ́ ọjà mọ́ wa ọ̀tọ̀ sí níbi tọ́wà. ìwọ tọ́wọ́ ajẹ́ dandan ọ̀sọ́ ọ̀yà. nínú àlùkáwà nítọ́ yẹ ká fọ́lò ara ń nẹ́dà mí. التي عرفنا وكل torí bẹ́ẹ̀ lọ́ọ́ wọ aṣọ àbámọ̀ ẹ̀sìn mọ̀ wípé nínú májẹ̀mú tọ́lọ́wọ́n fi gbà tútù bá lọ́wọ́ èèyàn òun ni kéèyàn ṣàbámọ̀ lórí ohun téèyàn ti ṣe tẹ́lẹ̀ lọ́ọ́ wọ aṣọ àbámọ̀ ọwọ́ máa dàmíjẹ́ kódà má dàmíjẹ́ o ẹ̀jẹ̀ gan ni ọ máa sún máa sún ẹ̀jẹ̀ lórí àwọn pálapàla tó ti ṣe yẹn. kótó di pé kékeré sí ọ fi kótó di pé kú ọ̀padà wá dé bá ọ. ọ̀yá àtẹ̀ríba ní tẹ̀ríba ẹni tí ń jẹ́wọ́ ẹsẹ̀ fọlọ́wọ́ bá. torí bẹ́ẹ̀ ọwọ́ àtún lọ fara ti ọlọ́wọ́ bá ní ìfara ti ẹni tó ti dẹ́sẹ̀. torí bẹ́ẹ̀ yapa sí hàwáàkà ìfẹ́ inú rẹ̀. o sì fi kó ń bẹ ní fífi wo ní fífi ẹni tó ti síwọ́ kó ń bi ẹ̀sẹ̀ yẹn yẹn ìlànà tẹ́sí hó wọ̀ tẹ̀lé. ìlànà tẹ́sí hó wọ̀ tẹ̀lé. ìgbó lọ fẹ́ dìnnà tẹ́sí tọ́sà ń gbàgbéra ẹ wò ṣẹlẹ̀ tí brọ́dà wa tọ́sẹ̀lẹ̀ yìí nísìnyí sábà ti bẹ̀rẹ̀ sí sùn sílẹ̀ mọ́ tọ́sẹ̀ ń wá pẹ̀lú ògùn ọlọ́run gbàdé tó bí oṣù kẹ́ni ti á padà ní àwọn máa ń sọ pé ọba alágbàgbé làwọn èèyàn tá a bá ti ń sùn tá a ń jí sílẹ̀ mọ́ nísìnyí lágbàgbé pé ẹnìkan bẹ tí máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ mi báyìí tí ó sin fìlà tí wọ́n máa kẹ òbí orógbó wọ́n máa kẹ jẹ nígbà míì ó jókòó bẹ́ẹ̀ ni wọ́n sin fìlà wọ́n máa gba fẹ́gbẹ́ wọ́n máa kó bí orógbó láàrin àsìkò díẹ̀ nísìnyí lágbàgbé ìlànà tẹ̀sù gbólọ fẹ́ gbólọ máa

ẹ̀rí omi ẹ̀ pé púpọ̀ nù tó lò láyé gẹ̀ fani ó ti tẹ́ gẹ̀ ó fúra ni ó ti tẹ́ nígbà tó kẹ́ náà àwọn ìyá sọ pé àánú ọlọ́run nìyí tá a ti lò yí pa ká tún lò mọ́ ọba wọn ọlọ́run bẹ́ẹ̀ mọ sọ fún ọ̀kan náà ikú agbada mọ̀ pé ọ̀kan náà mọ̀ ìyàwó sọ pé ah ọkọ dóhùn lójú pé bóun ti ń lò yìí kò lè pẹ́ wọ́n lè máa retí bẹ́ẹ̀ tọ́ba wá pẹ́ lójijì lọ́sọ̀rọ̀ pé àwa nìyí bàbá jí lónìí ìyá àní rẹ̀ kẹ́ fádọ́là àtọ̀pẹ́ bá a ti ń lò yìí ó lè jásí pé ọ̀rọ̀ lásán ni ó dùn yẹn ni wọ́n tà mọ́ fún wa àwa sì ń retí nǹkan bẹ́ẹ̀ àbọ̀lọ́hún náà ni ó sì wò pé ọ̀dà mo mélé ìwà akọ́kẹ́jọ́ sẹ́fẹ́ òun ni ó fi mú wa lọ àtàbọ̀ pé ọ̀yà dẹ̀ ni ọ̀wà lè jẹ́ kẹ́mẹ́ báwa ṣe ń lérò ó sì lè pẹ́ pípọ̀ nú ọjọ́ ayé rẹ̀ fani ó ti tán ọ̀yà mímọ̀ ọjọ́ orí rẹ ó ti wá tán sí ìmọ̀ ẹ̀yẹ tó rò lè mọ̀ kíkẹ́ni irun tó lè kó sùn tábẹ́ni tí bá ń kó nǹkan jọ ń bẹ̀ lọ́jọ́ orí rẹ tán sí ìwọ náà mọ́ra rẹ o o sì wá sí wọn nínú ìṣesí yẹn àmọ́ tara ṣẹ́bà wákàtí. àmọ́ tara ṣẹ́bà wákàtí. tó o wú di ẹ o rẹ wú. bọ́lá musa bí wọ́n ṣe kéré tó náà wọ́n ti léwu ọ̀tẹnujọ́ mẹ́ta yìí ti ń yarun tó dẹ́ tí mo dẹ́ tẹ́lẹ̀ àmì sọ pé ah, ọkùnrin yìí kẹ̀rẹ́kẹ̀rẹ́ àwọn ẹbí wọn náà ni ó dún àwọn kò tó mọ̀ fún àdé làásàájú tẹ́lẹ̀ ọlọ́run bá fẹ́ lókù. àwọn kẹ̀rẹ́kẹ̀rẹ́ tọ́sẹ̀ á ah, máa wí dámi lójú nìyẹn òbí mi lẹ́rù rárá rábí tí kò kọ́. nígbà tó wọ ọ̀kan ní ọ̀kan tún ní ìtún ní eléyìí ṣeun dúdú. àmọ́ tá a bá ṣẹ́ bá wákàtí sóòrí ni ọ̀rẹ́ wù ni. àyà tó ṣe pé wù yẹn ti wá fa àwọn ìlà sórí. ẹnì yóò tọ́ bá já sí pé ewu bá ti sọ̀kalẹ̀ sí orí rẹ̀ àbá àti túbọ̀ rẹ̀ o. ewu lẹ̀ sí ìkú ni kọ́ máa retí lóòótọ́ yẹn lè padà pẹ́ o ṣùgbọ́n yọ̀ọ́ bá lójijì ẹ mọ̀ ipá wa nù ayà yìí pé sáà wá ti fún ọ lọ́jọ́ ayé mọ́nù àmìmẹ́rù wọ́n jẹ́ àkómọ nàbí ọ. olùkìlọ́ dẹ̀ tí wàá báyìí oríṣi tẹ̀síì làwọn àfáàbí tí wọ́n ní àṣẹ́yìn ewu ní jẹ́bẹ̀. àwọn míì lẹ́ni o ti gbógójì ọdún. wọ́n ti tún fọ ẹni tó ti léwu kódà kó má ju gàgà mẹ́ta lọ. kó máa palẹ̀ mọ́ ni bá pẹ́ wulẹ̀ pẹ́ lójijì ni. ìgbà àgbàwọlà wa dá òsì lọ́ọ́ yẹ wúkú mbẹ́ ọ̀dà mi lójú bọ̀ ń parí bó tún fa bó tún yá yóò tún sún wẹ̀ni kékeré ńgbà ọba yá náà ni. wàyí ha kí ya nẹ́fṣù sí. wàyí ya nẹ́fṣù sí aláǹtì ya ènìyàn ọ̀gá sí. ọmọ àti fún wẹ̀ mí kọ wá tó òun ni kọ wá wà ẹ̀ kọ́ máa tẹ̀lé tọ́lọ́hún kó sì tún wà sí sí àyẹn ni pé kó ṣàfọ̀mọ́ ẹ̀mí ọwọ́ atẹ́sí sí wá sí tí wọ́n bá ń kìlọ̀ fún ọgbọ́. ó lè wà tẹ́bìrí ìwọ ẹ̀mí mi mò ń pè ọ́ mo fẹ́ kó wòye sáwọn ẹni tó ti lọ nínú àwọn adájọ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ dáwà yìí kẹrin ni adájọ́ bẹ̀rẹ̀ tí wọ́n jó lólùfẹ́ wa tí wọ́n ti lọ a nínú àwọn obìnrin tá a ti lóṣù láàrin ìdájọ́ máa ń jókòó ń bì ọ̀rẹ́ sí fẹ́lẹ́fẹ́lẹ́ ńbẹ́ńbẹ́ máa ń jókòó sẹ́nu ọ̀nà ńbẹ́ ló ti lọ. nínú àwọn ìdájọ́ ìdájọ́ máa ń lo bíbà yìí àwọn obìnrin Amina bintu Balwa mẹ́ ló ti lọ. nínú àwọn tó tún gba kéwú lẹ́nu wa sórí nínú wọn tó ti lọ. inú wọn náà tún ni bọ́dà Musa iná ẹ̀ táwọn náà tún lọ wàtẹ́bírí bí mọ̀mọ́dọ́ ọ̀yà àwòye sáwọn ẹni tó ti lọ. mínẹ̀lì kó kúrú nìyẹn generation tó yẹ kí wọ́n ti lọ káàrí wọn mọ́ ọ̀yà. àdèrè àǹtọ́kọ̀dá ọ̀yà àfẹ̀rù mọ̀fàjà àtẹ̀lẹ́kọ̀dọ̀ àjálù kádàrà kú tí ó wà lójijì lójijì yìí ni ẹ̀mí mi tètè páyà rẹ o. kọ́ ọ wá sọ́ra àǹtókùdàyín akẹ́fẹ́ bá ọ. ṣé mo kọ́ sọ ayé bá tuntun sálásì ròyìn ayé yẹn o ni dùn bí yẹn bí rẹnu gbélé báyìí ohun tó dùn ni ọ̀rọ̀ ayọ́ ohun tó dùn ni ó tún wípé subhanallah. ẹni tí bá ń wo ayé àwọn afa méjèèjì tí ẹnu sọ̀sẹ́ lọ fi ròyìn ayé yẹn lágbára gan àwò má lè lọ láyé tọ́ bá tó wá kẹnu bọ̀ ó ní fẹ́ yọdún bẹ̀ mọ́ má wàá gbẹ tán pépé ìwọ ẹ̀mí mi ẹ ṣẹ́yì fáyà mùfàjà àtàlùkọ́rọ̀ àjálù kádàrà fún tí ó wà lójijì wàá má jẹ́ akẹ́tẹ̀ bá ọ láyé o má gbàtẹ̀ jẹ́ o ìgbà bí ṣe ń dun ibi ó ti máa dùn lọ nìyẹn ẹ̀gbọ́n táwọn Yorùbá wọn ni kèé yẹ ni <laughs> àkílẹ̀ ọba sùn ilẹ̀ ọ̀padà sùn ni àwọn eléégún òun ikú ilé àwọn sọ pé ọmọ alágbá yóò padà rà kà jẹ àwọn ni wọn sì ń kákà fáwọn èèyàn tẹ́lẹ̀ o wọn á padà wàá rà kà jẹ ẹ̀rí wọ́n tẹ́ yìí jí lè ó nítorí bẹ́ẹ̀ ọ̀nà ẹ̀mọ̀nà ni ó rìn ó sì rántí wáṣkàrọ́dà ẹ̀rí ìparun tí máa ń súnmọ́ ni rántí rẹ̀ torí pẹ́kípẹ́kí ni ìparun yẹn súnmọ́ yẹn o ọ̀yà wà á ẹ̀mọ́ sí wà kí gàdá. nítorí pé ibùgbé rẹ lọ́la inú kòtò ni o ọ̀tẹ́ ni wọ́n gbé wọ́ọ̀ tí ò ìyẹn ọba òwò jù bẹ́ẹ̀ lọ ọ̀pá ní pánṣá lóòjọ́ ni ilé tí wọ́n mọ lóòjọ́ tí ó dópin èyí ọba àga jù bẹ́ẹ̀ lọ yọ̀wọ̀ òun ìgbà tó ń ṣètọ́jú brọ́dà amúṣe ọgbà òórùn dùn ní jèrè òórùn yẹn lágbára ní òórùn yẹn lágbára ní jèrè àtìgbà tó di pé wọ́n ń padà ń da yẹ̀fẹ̀ bọ́ lótó sẹ̀ di òdodo tẹ́tí tọ́nẹ́ mọ́nà ọ̀rẹ́ tí ìparun tó súnmọ́ àti pé gbùgbé rẹ lọ́la ń gbábẹ́ òrùlé lónìí inú yèèpẹ̀ ló ń gbé o ilẹ̀ yẹgi ọmọ pé yẹgi ní tẹ́ wa ọba ti sàtọ́lẹ̀ ńbẹ̀ ló ń gbé o ahalahu baitil bila. ahalahu baitil bila wa máa ń kéré kọ̀ọ̀kan. ó ní ẹ wá bá wọlé yìí ilé pápá. ahoro ole ló fi jáde sí àfàwà Usman radiyallahu ta'ala anhu bọ́nà Affan ó ní àá ah, ah. kò sí nǹkan tí máa ń pàwọn láyà tọrọ sáré torí kọ́ bá jásí pé èèyàn fẹ́ wọlé ọlọ́run má jẹ́ àwọn èèyàn kan ní kátó aṣọ kálù àyè ilé tí ò ní ná ilé tí wọn ò tẹ́ ní sí ẹlòmíì tí wọn bá jókòó lẹ́lẹ́ báyìí wọn máa gbó gba sọnù lẹ́ẹ̀mẹ́wàá wọn rántí ìjọ tí alọ́sìtúra alẹ́ ọ̀tún àmìnà ńìlọrin jọ yẹn ẹsẹ̀ wa ń jó mi nínú tẹ́yẹn torílẹ̀ yẹn náà lé bí wa báyìí lọ́dọ̀ àwọn táyọ̀ wa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mu láàbẹ̀ wa wò bó ṣe gbé bó kíní yìí ṣe gbóná mọ́ yẹn lẹ́sẹ̀ wọn ni nígbà tí ọwọ́ ń sọ bẹ́ẹ̀ bó o wà lẹ́ni tá a lọ gbé síbẹ̀ tá a kó bẹ́ẹ̀ ń sè ló bá panu mọ́. wọ́n mọ̀ rí di sáfòrìlẹ̀ òlà wọ́n là ìkẹlẹ̀ mọ́ sábìrì ilé tawí. àwọn arìnrìn àjò àkọ́kọ́ ń bẹ wọ́n wà àwọn tó ti lọ láti jọ yìí láti gbà yẹn wọ́n ti wà ń bẹ̀ ni o táwọn òye ara tó wà láyé yìí gẹ̀rọ. níbẹ̀ yẹn tún ti di alam alamu rẹ̀ tẹ́lẹ̀ alhayatul barzakhiya. àwọn gẹ́ẹ̀sì àwọn ẹni yẹn ti wà ń àwọn míì tún lọ bá wọn tó tún wọn ni yìí náà. yọrọ aa. Ah. ilé kẹni tó ṣe fáwọn máa rí ẹni tí wọ́n bá gbé bẹ́ẹ̀ kọ́ ní dánmọ̀hú yóò gbà ní tọwọ́ tẹsẹ̀ subhanallah nígbà ah subhanallah àwọn àlejò kẹ bá mi lásìkò ń jọkẹ gba àwọn kọ́kọ́ wọnú lémi tí ń gbé lélẹ ibi tó ń gbé ni ah àwọn onílé gbé yìí òǹtẹ́nì ni ẹ wá bá wa lọ tọrọ sàárè òrí bẹ́ẹ̀ yóò gba gbogbo ẹni wọ́n bá ti gbé débẹ̀ yóò sì ní ìdí rẹ̀ ó ń tọ̀ wọ́n ọba àmà fún èsì láyé báyìí sùn yòrọ́ mọ́ni ó dé a. Ah, ilé kẹni tó ṣe pa máa rí ẹni tí wọ́n bá gbé sínú ẹ̀ fọ́dídọ́mọ̀ hàn wà sọ́dẹ̀ a yóò kó o mọ́ra pẹ́kípẹ́kí ni kódà rẹ kí ni o ṣe dáhùn pé á bíi pé ilé yìí ilé yìí máa ọmọ àwọn abamu rárá kò sọ pé ó ṣe é fi mẹ́ yóò ṣe déédéé ni bàdà lè fa bọ́ ọ̀yà. Ọ̀nì bàdà lè fa bọ́ yìí ẹ̀rí wọ́n sáà ilé yìí wọn ò ní wọn ju mọ́ ẹsẹ̀ mélòó la máa ń gbé ẹsẹ̀ máa ẹsẹ̀ mẹ́fà náà làfáríkọ ayé húláhó. làfáríkọ ayé húláhó láyé ìlàkùn àwọn àgbà. kò síyàtọ̀ nínú ẹni sílé yìí ọgbà gbogbo ẹni tí wọ́n sọ kalẹ̀ sílé yìí kọba àjẹ dáhìá ẹni tó rí rẹ pé ilé yìí ọgbà o ẹni tó ṣe pé tó bá sì ka subhanallah tó o bá ní mọ́kànlá la fẹ́ kọ́ ọkà fún wa o ọwọ́ aka ọwọ́ rẹ̀ mẹ́wàá tán ókè méjìlá la ní ọkà tẹ̀ ni ọkà ọwọ́ mẹ́wàá tán ọwọ́ àwọn àwọn òfìsì kọkànlá ẹ dàpọ̀ kí ní òfì kẹlẹ́ kejìlá nìyẹn irú ẹni tó ilé yẹn ọgbà o ọyà ọmọ ni ọmọ ṣeré ọmọ ńlá mọlẹkẹ nka mọlẹkẹ tó bá ẹni tára dẹ ilé yọ gbà abẹni tó sì nípò ọlá irú táwọn ọba tàbá bí àwọn ọba yamọn tí wọn máa ní ẹni pé wọn náà ní ṣẹlẹ̀ ẹlẹ́kùn àwọn musa ní wọn ò ní nǹkan ìpè dúkìá táwọn ní nínú nǹkan tí yẹn bá sọ pé yẹn ní dúkìá ìwo la fẹ́ sọ pé wọ́n ní àwọn tó sì ní dúkìá náà ilẹ̀ yìí gbà wọn. tí wọ́n rí gbogbo ẹ̀ kójọ bá a mọ gbogbo àwọn aláṣẹ wa yàrá àdó àwọn fi pẹ̀pẹ́ gbé e lọ wọ́n gbé e sínú lẹ́yẹ. ẹni tára dẹ̀ abẹ́ni tó nípò ọ̀la bíi tàwọn ọba tàbá bíi àyàmọ̀n àyèyé ọgbà ọ̀bàdàn ó lé àrùn tó lẹ̀ sí i. wàá bá ìgbà wọ́n ní lẹ́yìn ìgbà yẹn àlẹ́ àrùtù máa ṣẹlẹ̀ bí tí wọ́n sẹ̀rí wá sí ni wọ́n kà wọ́n òṣèlú nǹkan báyìí rí tọ́pìkì ọlọ́mọdé wa lẹ́nu ibi wọ́n yẹ pé sinẹ́ lọ́kàn sinẹ́ rẹ̀ ó tó bíi twenty wọ́n á mú àkọlé wá pé sinẹ́ ẹyọ kan wọ́n kọ pé azinẹ nínú iṣẹ́ tó ṣe tọ́fẹ́ tọ́fẹ́ tọ́fẹ́ jìyà rẹ̀ wọ́n kọ azinẹ nìkan àrùtù nìyẹn. tó bá tẹ̀ fẹ́ ṣe ní ìfọ́síwẹ́wẹ́ ni wọ́n tẹ̀ máa sọ pé ìsìnà bá ìyá alábàlà èyí tó bá yẹ ológi èyí tó bá yẹ ẹlẹ́kọ̀ọ́ wọ́n tẹ̀ máa sọ ẹlẹ́kọ̀ọ́ kan. òun ló fà nígbà tí òjíṣẹ́ ọlọ́run sọ pé mọ̀ ní ṣùsíbá nínú hadith tí sọ ni wípé tó láti wá ṣe ọ̀rọ̀ ọlọ́run sí ọlẹ́ni sọ pé wọ́n ọ̀rọ̀ ọlọ́run tó wá sọ wípé fọ̀sán ha sí ọ̀bọ̀ láti ṣe sí àrẹ́bí níbẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ò yí padà ṣùgbọ́n bíi kí wọ́n pé nǹkan yìí ń bẹ́ẹ̀ ìpolówó nǹkan wà lábẹ́ nǹkan ẹni yìí ọjà lè tó sì jà fífì lọ́jà wọ́n fẹ́ wà nínú tó ṣe nìyẹn wọ́n á sẹ́ bá tí wọ́n sẹ́rí ohun tá a bá ṣe. yà wà lè bá rí atẹni tó tijú atẹni tó pinjú wọn ò fi tẹ̀ náà hàn ọ̀yà wà lè mọ̀ bó tẹ̀ dé. ó ní alimọ́tẹ̀dí wàlímọ́tẹ̀dí ẹni tí ń kọ́sì àtẹni tá à ń kọ́sì wọ́n mọ̀ ń rọ̀ á ẹni tí ń sọ ìyàn àtẹni tá à ń sọ. So subhanallah gbogbo wọn pátá ni wọn ní àrùn wọn sẹrí wọn sí pé ó sèyí ó sèyí ó sèyí ọ̀yà àmọ́ bá zalẹ̀ mọ́kítẹ̀. wọ́n ní ẹ̀ wá bá ń wèrè ń jẹ́ kí n bẹ fún ẹni tó bá fáyọ̀ ọlọ́wọ́ ọba wọ̀rìbóhà abédè nǹkan ni wò ó ké àti èrè ń jẹ́ tí ń bẹ fún ẹrú tá a ti sọ tá a sọ níbi kíni. tó ti gbé wọ́n sọ níbi èyí tó burú jù nínú òsínránṣẹ́ tó lè kó parun báyẹn wọ́n dẹ̀ tún sọ níbi ìbẹ̀rù ọjọ́ tó ṣe wípé ìpayín kékeré máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ ọ̀yá kására mọ̀nbàgọ́. ẹ wá bá wo ìpàdánù tí ń bẹ fún ẹni tí ó ta ẹnu àlà alábòsí ẹni tó kọjá àlà ẹni tó ṣe tọ́ọ̀gì wọ́n ṣàbà ní ìrọ̀ ọ̀nà lẹ́wàá ga tọ́wọ́ ajá sí pé ní tá a wí ńlọ dání ogun lórí pé yóò jẹ ńlọ dání ogun lórí tàmá ńkógun jà àwọn èèyàn ẹ wá bá ń wo àdánù tí ń bẹ fún yamani aleyhi le muntakal ngbà tá a fà wá fẹ́ parí ó ní mo pẹ́ni tó ṣe pa agbára lé kọ́dísá dàmọ́ bì mí wájà á ìpayà mi ti wá pọ̀ báyìí o lè jìtara hàtù mi ń zàlá pẹ̀lú àwọn àṣìṣe tèmi náà ṣe. mo ìyá ọjọ́ ayé mi tí mo ti rá láre ṣáájú fàkìfèrè lè á ọlọ́run dákun ní forí jì ẹrú yìí wàrà hamúbò ká olè mọ̀ tẹ́jìm ẹkún rẹ̀ ti ń pòròpòrò lójú ọlọ́run bá ní rẹ̀ fáǹtà àmọ́ rọ̀hìn wọ́n ọlọ́run ọba ló fi ń tọ́jú lẹ́ni tí ń kẹ́yàn eléyìí a fi máa kẹ́ láti fi ṣèdárò arákùnrin musa yakub abẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run dákun bá ní foríjì wọn ọlọ́run bá ní foríjì wọn àtàwọn tó ti ṣáájú wọn nínú àwọn ọmọ ìyá wa ọlọ́run bá ní kẹ́ wọn gbogbo àwọn nǹkan tí wọn fi sílẹ̀ ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ o níparí ìwé tí a gbọ́ tó dé sí gbọ́ wa ni wípé.